alánífàdákà màtúndé awa ni amúlùdùn alánífàdákà o àwa ni amúlùdùn àwa làmúlòdè dùn alánífàdákà màtúndé alánífàdákà màtúndé awa ni amúlùdùn alánífàdákà o àwa ni amúlùdùn. kàkà o àwa ní àmúlùdùn àwa la mọ́lòdè dùn aláni fàdákà màtúndé aláni fàdákà màtúndé àwa ní àmúlùdùn aláni fàdákà o àwa ní àmúlùdùn àwa la mọ́lòdè dùn aláni fàdákà màtúndé. ṣóun làbọ̀ wá bá. ìgbà láṣọ ìgbà láyé o. túyàyà túyàyà bàbá ríra wa ká túyàyà. túyàyà túyàyà. bàbá ríra wa ká túyàyà. túyàyà túyàyà. bàbá ríra wa ká túyàyà. túyàyà túyàyà. bàbá ríra wa ká túyàyà. túyàyà túyàyà. túyàyà túyàyà túyàyà túyàyà bàbá ríra wa ká túyàyà. túyàyà túyàyà. bàbá ríra wa ká túyàyà. túyàyà túyàyà tuyaya tuyaya tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya. tuyaya tuyaya. tuyaya tuyaya tuyaya tuyaya tabarira waka tuyaya. tuyaya tuyaya. tabarira waka tuyaya tuyaya tuyaya. abalila waka tuyaya. tuyaya tuyaya. abalila waka tuyaya. tuyaya tuyaya. abalila waka tuyaya. tuyaya tuyaya. abalila waka tuyaya. tuyaya tuyaya. tuyaya tuyaya. tuyaya tuyaya. abalila waka tuyaya sálà ni mo tún ń la ni ọmọ ṣé kò sí pé mo kàn ní. ó bá rò kankan sí ó ṣe é ṣe kó jẹ́ pé nǹkan mi fi wà lára. ṣé kí ni mo wá kiri inú igbó kí ni mo wá kiri inú igbó tó jẹ́ pé gbogbo tèmi ojú kí n sùn kí n mọ lálàá kí mo kàn nínú igbó lọ. Eh? irú àláwò tó lè lé ìtorí ọlọ́run ṣe bẹ́ẹ̀ lálàpẹ̀ kan rẹ̀ ni ẹ sì mọ̀ pé olórin ni yín bó lórin bá lálàpọ̀ nǹkan rẹ̀ àmọ́jú orin náà bí ọba ti mú orin jù yóò mọ̀ fi lálàlẹ́ kankan ẹ wò ẹlòmíì lè wo eegun ijó eegun lọ́sàn bí ò bá sùn lálẹ́ ó lè lálàpọ̀ eegun lóhun lójú bẹ́ẹ̀ ni nínú ìsọmọdé èyàn sì jiyàn a máa rí bẹ́ẹ̀ gbà mí tó jẹ́ pé téèyàn bá gbé sùn téèyàn bá rò sùn lálẹ́ ó sì ti kéèyàn lálàrí ní lóru àmọ́ kátẹ̀ wá ní orin tí ń gbénu mi àbí orin àkọjù náà ni ó yẹ kí n lálàá kí n ríra mi pé mo jókòó mo dájókòó mo ń kọrin ni àbí kó jẹ́ pé mo wà láàrin àwọn èèyàn gidi mo ń kọrin ní tí mo sọ fún àlá tí mo sọ fún inú igbó ni mo wà nítorí wọn arójú àwọn tí mo ń kọrin fún. torí bó lẹ fi ń lálàá o àpẹẹrẹ oríire ni kéèyàn máa fi iṣẹ́ rẹ̀ lálàá ó túmọ̀ sí pé iṣẹ́ ń gangan ó ń tàn gbọ́dọ̀ mú lókùn jù iṣẹ́ rẹ̀ ní iṣẹ́ tó délédú àyàn fún látòdì ọ̀run wá nù má lè mẹ́fù kan yín balẹ̀ kò sí nǹkan kan bébé orin lẹ́kan ẹ̀yọ́ ti tán. ó kàn jẹ́ pé inú igbó tó jẹ́ mi orí mi mo mọ̀ jẹ́ tó bá wọn kọrin nù gbó mo jẹ́ kéèyàn lọ kọrin nù gbó mo jẹ́ kéèyàn lọ kọrin nù gbó. ẹ̀sìn wa dẹ́rù bà mí. ẹ jẹ́ àsùn ọlọ́mọdé lọkọ nínú gbó. ẹ jẹ́ àṣù sẹ́mo pẹ́ ń lo dèrè lọ́la ẹ jẹ́ àṣù. ọlọ́mọdé lọkọ nínú gbó mọ̀jẹ̀ wọn pè mí nínú gbó ọlọ́run. orí mi èwo ní ṣe o ẹlẹ́dàá mi èwo ní ṣe àárín nílẹ̀ inú ń bẹ́ lẹ́sìn orí mi èwo ní ṣe ọmọ ara ẹ wọ́n sọ̀gbádọ̀gún o ọmọ ìbùnú àdàmọ́ o ọmọ àráyé wọ́n sọ gbàdọ̀gùn kàyé màmá rí tí wá ṣe. wọ́n rọ́wọ́ ládé ní ti ń bá ládé tálọ́dì sáà fi jọba rin wọ́n rọ́wọ́ ní bàtà ní kí n sùwé wọ́n rà láì lọ́rọ̀ rin a ò ní orí adé rẹ̀ kú o lágbára. ìjù o a ò ní borí adé rẹ̀ kú o lágbára olúwa ọba. kamilu ti dé lárọ́sọ́ mọ̀ọ́dé o lárọ́sọ́ ti dé òde bá mi lè kí so ọmọ tó jọ. lójú. go. ìgbà tó dára ló gbà rẹ dáadáa. a ní ká má gba owó iṣẹ́ wa. torí pé àdéhùn wa ni pé ká tó bẹ̀rẹ̀ rárá a ní ká ẹ sanwó ẹ ní ká mọ̀ wọ́ọ́rí pé tẹ́ bá ti parí eré báyìí ẹ máa fún wa ní owó wa. bọ̀dá dàda kí ni mo ṣe yín tó yẹ pé ẹ ti fẹ́ràn owó ju gbèsè ayé yín gan lọ ṣé ojú yín ò sọnà ọpọlọ yín ò sọ fún yín pé ta ti lọ ṣeré lánàá ṣé ẹ rí gbèyàn kú mẹ́rin ṣé bí kéèyàn tó kú lẹ́sìn ń pawó ẹ dẹ̀ pawó tán ni bí wàhálà ní sẹ́ni ah. àpótí owó àpótí owó àpótí owó ẹni kan gbé wọ́n dẹ̀ gbé àbí. Yorùbá burú ẹ ti burú jù so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lóde. ẹ wẹ wẹ ẹ fi gbogbo rẹ dáadáa ẹ lẹjàre ṣe ẹni tẹ́yìn ò bá ní flashback àwa ní ó ti yẹ yín ṣe ẹni gbà tó di pé ọmọ kú tó di pé yọ lọ́mọ báyìí wọ́n ń gbé ara sánlẹ̀ gbàgbàgbàgbàgbà ìṣẹ̀lẹ̀ dúró ti máìkì báyìí tẹ́ ẹ pariwo máníjà gbàpótí owó gbàpótí àyíká tẹ́pẹ̀ ń sọ pé kọ́ gbàpótí ẹ̀rì ẹ wá ní pé kò so ẹ fún àlọ́ oníjà ni kẹ kó sì lọ. ó dà ṣé owó múmú láyà yín ju ẹni tó kú lọ. ó múmú. no problem sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wá wáyì tó bá jẹ́ pọ́rọ̀ owó ni nǹkan kékeré ni ẹ mọ́ dojú tì mí ládùúgbò nígbà tí ó bá fi di alẹ́ hm, tẹ́ ẹ̀ bá rí mi lálẹ́ lọ́dọ̀ yín nígbà tó bá fi di àárò lọ aláago mẹ́wàá ẹ rí mi nǹkan ìlà yín wà fún yín lówó yín ah, ti fẹ́ràn owó jù ẹ ti fẹ́ owó owó owó owó. ẹ wá gbọ́ ṣé ọkùnrin lè dá ilé ìsí àárọ̀ ọ̀la ohun tó bá ti mutí lọ́la bá ti mọ́ tẹ́ẹ̀bà ti kó yẹn wá ṣe ránkàrà yìí á di kàmpálà ni o ó ti yé yín. ẹ ti ń sọ̀rọ̀ ẹ ti burú jù nílùú tẹ ti wá abẹ́òkúta wọn tán bá ti sọ̀rọ̀ tán ti ń rán ẹ̀gbà lẹ́nu báyìí ẹ ti burú jù bí ọlọ́mọ sì jà sẹ̀ sọ́wọ́ yín ẹ má bínú tó bá di àárọ̀ láyé rí mi. kẹ́hìn náà máa joyè ọmọ ọ̀yọ́ tó ń jẹ́ ọmọ ọlẹ́ o ẹ má bínú pé máa yọ wá lẹ́ o ẹ bá ti ṣe wèrè a máa ṣe wèrè fún yín ni o ó ti yé torí ọ̀rọ̀ arábáyé sọ jẹ́rẹ́kẹ́ nìsín kẹ́rẹ́ àgbọ̀ dáadáa ni o ẹ gbọ́. bùrọ̀dá sẹ́gbọ́n tó mẹ́ta fún yín. sẹ́gbọ́n ẹgbẹ́ dínkù bí owó sẹ́yìn ni. a bójú yín jẹ́ ẹ wo. imú mi ni kẹ́ ẹ bá bójú yín jẹ́. a jẹ jẹ kọjá bí bẹ́ẹ̀ ni lérò. ọtí kọ́ jẹ́ tó àbí ẹ̀ dà padà dé. dada ò lè jà náà ọlábúrò tó gbójú lé ó lè. tí má tiẹ̀ wá gbowó lóde ṣé kí n kó gbogbo ẹ̀ fún yín ni. gbìrì sàwọn ilé ìsà sáwọn. bàbá bíi lí bàbá bíi lí ìwọ̀nba owó tá a kó lójú àgbo kí ló dé tó lè fún wọn ní díẹ̀ náà. aṣáàgbọ̀wọ́ díẹ̀ mú wálé ó ṣe fún wọn. kí n kówó fún wọn àbí tí n bá kówó fún wọn káwọ wá fẹnu gúnlẹ̀ nu lé àbọ̀ mọ̀ pé àwọn náà yẹ kí wọ́n gbà kí wọ́n gbà kára àwọn bọ́lọ̀ ṣe ṣe gbogbo tó ṣe lóde lánàá ni wọ́n fara mọ́ tó ṣẹlẹ̀ lóde lánàá ẹ dúró náà ṣé ọ̀fẹ́ ni ọkọ̀ tí wọ́n fi kó irinṣẹ́ wá sí ibẹ̀ lánàá. ẹ tí ò bá ṣe ọ̀fẹ́ ni wọ́n fi kó irinṣẹ́ wá ṣé èmi mo lu ọmọ tó kú pa ni nígbà ọmọ sì ti kú tá à ti rí ojú owó tó yẹ ká papa ṣé kí ni wọ́n á kó ìwọ̀nba owó tó wà lọ́wọ́ mi kí n kó fún wọn káwọn ọmọ kan mọ̀ ṣe bí ọba ni. wọ́n fẹ́ dáhùn ẹni ẹlẹ́ni ní gbèsè. àdúràyùn nǹkan. mi ní dáhùn gbèsè kémi lé mi kémi ò jẹ gbèsè. Ah. wo dákúmọ̀ bá o kí mọ̀ mọ̀ sí yín kò sí wàhálà ẹ jẹ́ ká tẹ̀sí gbé èèyàn sẹ́gbẹ̀ẹ́ kan náà ń mhm. bá bílí mhm. ara ò fúọ́ o bẹ́ẹ̀ ni o ara ò fúọ́ áá ah, ah, èmi nídé ganan sáwa nìkan ni ìkíní kẹ̀bẹ̀ ìkejì kẹ̀bẹ̀ eléèkẹta jẹ́ ẹ̀jẹ̀ tán ni o ah, sáwa nìkan ni síbẹ̀ náà ni kò sólórin kankan ní ìlú wa yìí ni tó fi jẹ́ pàwa nìkan ni bá a bá dòde orin báyìí ìbọn sọjọ́ọ̀bì ẹni sọjọ́ọ̀bì yóò fò sánlẹ̀ yóò kú bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní kíkiní táwọn yìí mọ́lẹ̀ tẹ́tí ń kọrin lọ kí ló ṣẹlẹ̀ mọ́tò wá sóko àgbà tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí ọmọ kékeré ó fò sánlẹ̀ yóò kú. Mm, pa wọn tó ní láàka ẹ̀ bóyá mo ti fi poison sòwò mi tí máa ti fẹ́ tàbá ẹ̀ wọ́n sì ṣubú. èmi ni wọ́n ń si ọ gbogbo ọ sì yẹra rẹ wò mí ní si ọ mo rò pé o ò mọ ohun tó ń sọ ní gbogbo sá. ní tí wọ́n rí kí wọ́n sọ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn ànábì àtàwọn olórin kan náà kì í ṣe mi mọ̀ ń pa àwọn tí ń kú ọlọ́run sì ti rínú mi pé ìmọ̀ gangan pa rẹ̀ ọlọ́run sì mọ̀ pé iṣẹ́ ìgangangangan iṣẹ́ orin ń kọ́ là ń kọ́ lówó lọ́wọ́ ni. ọ̀ lè kọ́ léyìí là bẹ́ẹ̀ sọ̀rọ̀ páyà rẹ ni mo jẹ́ ee ó tọ̀rọ̀ ni mò ń bá ẹ sọ ó fi ṣe orin ìlẹ́gbẹ̀ẹ́. ilé ìbílẹ̀ sọmọ là fún mi ni sẹ́ni ẹdún náà kí ni máa ń sẹ̀yìn obìnrin náà téèyàn bá ti mú ọ̀nà àti jẹ àti mu ọ̀nà téèyàn fi ń rówó téèyàn bá ti fi hàn yín bá ẹ ti ní ṣòro láti gbà náà ìwọ̀nba òde tá a lọ lánàá téèyàn ti kú tá a ti rówó púpọ̀ pa ẹni dùn ọ̀dọ́ àbí. Ah, ọ̀rọ̀ rẹ ti yé mi ẹjọ́ ẹ̀ sì kọ́ sórí táwọn ọmọ tí ń jó tó bá jẹ́ pé òun gangan ní ń dùn ọ̀ tí wọ́n ń gbọ̀ndì lójú agbo fẹ̀kan sọ̀rọ̀ lọ́bẹ̀ so mọ̀ ẹ́ kí wọ́n rí ojú tó mọ̀ fi wò mí ìgbà mo ti fi ọsẹ mọ́níjà hàn táwọn ọmọ bá ti ń jó tẹ́ ti ń gbọ́ níbà níṣẹ́ ló mọ̀ sùn ló mọ̀ sùn kú ètè ló mọ̀ sùn kú ètè ló mọ̀ sùn kú ètè ṣé kí wọ́n mọ̀ jò kí wọ́n mọ̀ gbọ̀n di tiẹ̀ ni. èmi náà mọ̀. wọ́n mọ̀ pé àwọn olórí burúkú àwọn aláyàbà ti èlé wọn àwọn ni ò fẹ́ kó fi sẹ́ ẹyin sílẹ̀ ó sì filẹ̀ gbẹ̀yìn ni èmi ni mo sọ bẹ́ẹ̀. òṣèlú sókè dáadáa káwọn bèjì ó nọnu síta kí wọ́n lọ gbàdẹ́gùn nǹkan ní sí ọ̀wọ́ wọn èlò àfẹ́mi lè ti a orin yìí n ó kọlà n ó kọ lówó lọ tí ó bá orin ìgbẹ́kọlà inú kò fi mí lẹ̀ máa gbọ́ tèmi inú kò f fi mí lẹ̀ àbí kí n fi iṣẹ́ onílẹ̀ fọwọ́ mú kan mi fiọ́lẹ̀ àjọ wa gbóni bẹ́ẹ̀ ni. kémi o mọ lọ ta kí mọ lọ rù wá kí mọ rù dà sí ọ lára kí mọ jò sí ọ lára kí o mọ jò jẹ kó mọ jò jẹ kí ni mọ́sẹ̀ yín obìnrin tó jẹ́ pé téèyàn bá jáde lọ bá ìwàhálà ni ṣùgbọ́n téèyàn bá bẹ́lẹ̀ látàárọ̀ díjọ́ mẹ́wàá kéèyàn sá mọ dálẹ̀ fún kẹ́ mọ rọ sára onísìnà ni wọ́n lọ kọ́kọ́. ara rẹ sì kò tọ́ ọ. ẹ iṣẹ́ ni màá ṣe là mọ́ bá fún mi jọ wẹ́ẹ́ sáà fún ó yà wá pọ̀ wọ́n bá wọn yóò sọ fún wọn mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa ọ̀rẹ́ mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa. ìrìnlẹ̀jú díẹ̀ olórí bobo oníṣẹ́ náà wọn ò já náà kankan mú lọ ni wọn ngbà tí wọn ò sì ra nǹkan sí fún wọn nígbà kékeré wọn wá sọ di bèbí wọn wá fi ń sí ẹ ni wọn bá tàn díẹ̀ ń atún pa díẹ̀ ah. ẹ̀yin eléèbó náà lè máa ń sọ pé tọ́yì wọn sọ di tọ́yì tọ́yì tọ́yì máa ń rí ìyá mi dá sí i ọmọ ìyá ah. ìyá yakuja o. Ah. ẹ ẹ ẹ ẹ ẹ wọ́n wọ́n mi mọ́ mi a wá ṣe òde eré kan ní ìlú yín bíi mo ní ìyá ọ̀dọ̀ rẹ̀ mi yìí sì lè dọ́dọ̀ rẹ̀ mi kí n má dọ́dọ̀ ọ̀dọ̀ mi. ọ̀dà bá àmọ́ ń gbà tí mo gbọ́ wọn ò bínú. <laughs> bí mo ti ń bọ̀ mo bá yín gbé um, mo bá mi gbé um, <laughs> mílíkì ní bẹ́ẹ̀ ó ní mo bá yín gbé um, <laughs> mílíkì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ rí oògùn ẹ̀jẹ̀ yìí rèé oògùn tẹ́ mọ̀ lò tẹ́ fi mọ̀ sùn dáadáa. Ah! oògùn àjẹ oògùn àjẹ olówó ńlá rèé o ó pé bí oríṣi mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ń bí lẹ́gbẹ̀ẹ́ ń bí lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn. àbẹ́ rí mílíkì ọlọ́pọ̀ oògùn lọ́pọ̀ ń bẹ lóòótọ́ mílíkì náà ni ọlọ́pẹ ah, yóò mú ti. oúnjẹ ọmọ ni ìmá. mami ẹ ah. wo oògùn yìí omi ni kẹ́ fi lò. Ah, ọtí ni wéèlì. táwa kọ́ dé lò. rárá mami ṣé mo mọ̀ pọ́n lè fi tí ìlò ni mo ṣe ní kọ́ fún mi. ọ̀dà ó yé mi báwọn kọ́sà ti lọ ni. àní dúró pẹ́ torí àwọn tajọ wá ń dúró dè mí mo kàn ní sáré yọjú sí i ni àmọ́ bó bá dalẹ̀ ibi ní ìdarí bọ̀ ibi ní ìsùn ìyìn lọ lélẹ̀. mami mm. ọkà lèmi fẹ́ o. èmi ò jọkà iyán iyán ni ẹ bá ń gún lẹ́bẹ̀ẹ́ tí máa gún fún bá mi o ẹ ti bá mi. ẹ bá rẹ ni iyán iyán wọ́n wá jẹ́rú bàbá ńlá bàbá rẹ̀. ẹ̀yin náà yẹ mi bàbí jẹ́. má ta lóhùn wọ́n kà ní kẹrin. yé o ti rẹ́ bàbá ńlá bàbá rẹ̀. apá kúkú tún wà síbẹ̀. àwọn jẹ́rìí. ọkọ mi. ó dáná yẹ̀rọ rẹ̀. ọ̀dà wọn mà rè. yes ma yes ma yes ma. ọ̀ya ọ̀dà o. mọ́ mi nípa o yẹbi nípa o. ó ti jáde ẹ bá wa fi. ó ti rin bọ̀rọ̀ òbí ti rìn. làlá ìgbàláyé o ìgbà ló ń gbogbo nílé ayé ọ̀rẹ́ mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa ọ̀rẹ́ mi ló gbà tó dára ló gbà rẹ dáadáa. ẹ ṣeré lójú mi ẹ ṣeré lójú mi ààyè tẹ́ mẹ́wàá o mo dẹ̀ wọ́n kẹ́ ṣe é ṣe àmọ́ tẹ́mi mo fẹ́ kó yàtọ̀ ìdí rẹ̀ o látọdún yìí mo ti ń bímọ láyé mi ń kó bọkùnrin rí mo yẹ yàbọkùnrin mo wá fẹ́ kó káyé gbọ́kọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi fara ṣeré yẹn o mo bá dá mo gbé o. ẹgbẹ́rẹ́ wa fi léré ńlá. eléré ńlá lè ṣeré. ẹjọ́ kò jẹ́ lágbo ńlá eléré ńlá lágbo ńlá fàdákà náà ló lè ṣe. àwọn rè lè ṣe o. ijó ni òde. alamisi kọjá òun ò bímọ alamisi ń bọ̀ yìí náà ni n kò fi jọ sí n rà kí n wò lù ní ligbowó wà lẹ̀. èrè ah, mẹ́ta la níjọ́ alamisi èrè mẹ́ta la ti gbà. níjọ́ alamisi nìkan ni bàbá bí bò báwo la ṣe máa fẹ́ ṣe. ẹ wo bí ó rọrùn láti ṣe eré mẹ́ta rọrùn láti ṣe ẹ wo bí a máa torin iṣẹ́ mẹ́ta síbi kọ̀ọ̀kan eléyìí náà ní tiẹ̀ tọ̀hún á ní tiẹ̀ tẹ bá ti wá bẹ̀rẹ̀ sí kọrin lọ níbi ìtàkọ́kọ́ yẹn tẹ ti kọrin lọ tẹ ti kọrin lọ tẹ ti kọrin lọ tó ti ń dùn mọ́ wọn tó ti ń wọ̀ wọ́n ẹ̀mí ara bàbá akọ̀mọ́ ká ọmọ mi wọ́n tá a máa fún wọn ní nǹkan àgbo yẹn rú ni. orí ẹ ò pé rárá bí ti wulẹ̀ kọ́ mọ́ tẹ́yìn ọba tiẹ̀ wá sọ orúkọ bá yóò jojú kọ́sọ́mà ló ti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ìdágboru lágbo tèmi o wọ́n ìdágboru lágbo ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ alájì ń là wá ní ìdá lórí irú. ẹ o bí bàbá bàbá lọmọ a lè bá a lè bá gbo tí yín jẹ a lè ṣerú ẹ lọ́dọ̀ tí. ọjọ́ wo ni ẹ̀yin sọ pé ẹ fẹ́ ṣe kó mọ. ẹ ijó àlàmísì ẹ nẹ́ẹ̀dẹ̀ mi náà fẹ́ ṣe nǹkan báyìí lẹ́sìn káyìísá ṣe máa ṣe. ijó àlàmísì lẹ bímọ kò sí wàhálà lágbára ọlọ́run ẹ padà fi ọjọ́ sí mi ẹ fọjọ́ sí mi. kí n fi ọjọ́ sí. bẹ́ẹ̀ni. ìkùmọ̀ ni kí mo máa ṣe n kò ṣòkú ẹ ilé fẹ́ sòkú. ìjọ kẹjọ yẹn máa ń gbé ìjọ yẹn náà kọ̀ wọ́n fọ́mọ lórúkọ kọ́ni máa parí dídí. nígbà míì wà wọ́n máa ń fi ọjọ́ sí i ẹbí sì parí oṣù. ẹ ẹni kò bá sọ lọ ìṣèbá wọn a máa ṣeré wọn a máa ṣeré torí nbí mo ti fẹ́ràn mi kí mo ti fi pariwo dé mm. ah, n kò gbọdọ̀ bá disappointment pàdé lọ́dọ̀ yín o báyìí sáà ṣe máa ṣe owó rò wọ́n jẹ báyìí sáà ṣe máa bá káńsù dédé ìwà ńlẹ̀ ẹ̀sọ́ owó ìjẹ́ kí n san. Ah, ẹ ẹ mọ̀ gbọ́ a sọ fún yín pé eré mẹ́ta la ti gbà àbí sóò mẹ́ta kọ́ lẹ́lẹ́ gbà sóò mẹ́ta ní bẹ́lẹ̀ sóò mẹ́tẹ̀ẹ̀ta ń sẹ́ẹ̀mọye tó ti jẹ́ tábàbí ti yín gangan fún tójó ẹ̀sọ́ náà. ẹ fún wa ní two hundred bi. kéde. two hundred thousand. kéde dédé wa rè mọ̀ pé forty thousand rẹ̀ máa ń gbà lówó eré. ẹ nígbà eré mẹ́ta táwa fẹ́ káńsù mẹ́ta fún yín kọ́ táwa fi ti yín kun a sì gbọ́dọ̀ ṣeré yín láti nílẹ̀ yín. ẹ dàkẹ́ ìgbéré méjì mẹ́ta náà lù tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí eléré àwọn èèyàn fẹ́ràn ẹ dà. ẹ wo bí bàbá ọlọ́mọ ẹ fi yẹlẹ tí òye yín nìyẹn tí àwọn bá gbàṣọ lọ sọ́dọ̀ télọ̀ tó fẹ́ gbà kíákíá ó máa sanwó dọ́bù ni ó máa sanwó dọ́bù ní kó jẹ́ pé ó jẹ́lọ ìbíyà ó ń gbà bí i ó ń gbà bí one thousand ẹ máa san bí three thousand sí four thousand nìyẹn jẹ́tí gbà tó ká cancel àwọn eré kan fún ìyàwó kí owó yín ó máa gbé sókè nìyẹn ah èló ní two hundred thousand ẹ̀bẹ̀ ẹ̀lẹ́ lówó lọ́wọ́. gẹ́lẹ́rì ẹ kò ń bá máa ń jẹ ayé sọ̀rọ̀ o èsì ọwọ́ la ẹ bó ṣe ń lo nǹkan kiri mọ́ ẹ kò kẹ́yìn jókòó kó jẹ́ ń fẹ́ sìgá sí i lójú irú bàjẹ́. ẹ má dà sí i tẹ bá bá wa nìkẹ́ ẹran sẹ́ẹ̀dí bó ṣe wà ní tó ń jẹnu o inspiration ibi tí inspiration rẹ̀ ní kíní ti máa mu n mò ń sọ de pé inú ṣètì rúùmù yín àtún wà kó kàn dé ń kú èsì respect. àmì efi lè efi lè. àwọn madam ti jáde. ẹ fi ẹlẹ́jà rí i kí ni tí yín gan mo ti ẹ bá bọ́ àdìkẹ́ rán o ẹ̀ṣọ́ gbà yín o. mo ní ká ìfẹ́ yẹn lẹ̀ àbí nǹkan mi wà nù nǹkan mi wà nù ẹ̀ ni. èsì èsì ẹ̀yin náà rè mo bá lọ́rọ̀ máa kówó yẹn wá kẹ́ ẹ̀ ṣe sọ́yẹ̀ ẹ̀ lè yẹ mo bá gbà náà rè mi náà máa fún mm-hmm. kí n kò bá kó wa lálẹ́ yìí kùtùkùtù ọ̀la mm. mi rè máa jí yín a wà ṣeré fún dọba a ṣeré fún yín tí inú yín ó dùn. kẹ́lẹ́ mi fi taratara ṣe. ara yín ó gbà yagi yagi yagi àwọn aládùúgbò yín kò mọ̀ pé àwọn ń hmm, àwọn kan wá ṣeré fún yín. ẹ ṣe ẹ torí àti kọ̀ǹpóòsì ara wa lọ́wọ́lọ́wọ́ ẹ dákun ìran àwọn olóbìmọ fún yín haúsá ni àbí ibo. Ah, yorùbá wà o. yorùbá wà hmm. yorùbá ló bímọ fún yín torí pé yorùbá tẹ̀ ń wo òun òun nìkan ló lóríkì o haúsá ò lóríkì ibo ò lóríkì o kọ́mọ́dà bíi pé àwọn eré kan wà tí ẹ kì wá ẹ lọ́nà bí ẹ sígbà ẹ làwọ àwùjọ ṣe lọ́nà kọ́nà fún o. ó dà ká ìṣèṣọ yẹn yorùbá wà. ṣé ẹ̀yin gangan lẹ fẹ́ ìyá ọmọ ní ọmọge abẹ́gbà lọ́wọ́ èèyàn kan. n kò gba ìyàwó iṣẹ́ mo fẹ́ léṣu lọ́kà léyìí ó wà lọ́mọge hmm. ọmọ mẹ́ta ló dẹ̀bi fún mi ibi ẹ̀ máa ti kọ́kọ́ mú rè hmm. ó ti kọ́kọ́ bímọ méjì kan dèdè wọn náà rè wá o ẹ̀kọ́ mú ọmọ kìíní ìyẹn lè máa fi hmm, kẹtó fi mi bàbá kẹtó fi mi lé. àti ah, ọgbọ́n ọmọ tẹ́ dá kan fẹ́ jó ni. nínú a ah, nínú lè máa jó ah, a máa jó. ẹ wò ẹ mọ̀jà káwọn ọmọ ẹ jẹ́ àkìyà àti bàbá ọmọ tó ti yé yín kò sí wàhálà ẹ̀yẹn sá ti mú oyin wa tẹ́ bá ti mú wá kò sí ṣòro mọ́. ẹ òbí ẹ kó wọ́ọ̀ tó pọ́n o ọ̀gá mi ní di security o àgbọ̀dọ̀ dé bẹ́ẹ̀ kó má débi pé báyìí níbẹ̀ kò ní sẹ́ni kí wọ́n máa tẹ̀lé wọn ọkọ̀ máa lọ máa fò sọ́wọ́ wájú tó ti yé yín i need the security o lórí ọ̀rọ̀ tó sọ jáde o mm. òótọ́ ló sọ o lórí ọ̀rọ̀ security èmi ebi security ṣeré o èmi ebi security ṣeré o bí ti má ti fẹ́ lọ kọrin láyé tí ò bá sí máa ń nu wọ̀ ní ìníkọrin o ìyìn lè wá kẹ́jẹ́ kọ́ ọmọ tí ò tómi kan kọ́ da gbórúkọ máa bàníṣẹ́ mi jẹ́ o. sẹ́rí kó bá jẹ́ bá máa ṣe ju bẹ́ẹ̀ rán mi lọ èmi kò tẹ́ wà nílò máa ń nu wọ àwọn fìjìláńtẹ́ rẹ̀ máa lò. fìjìláńtẹ́ mm. ṣe ọ́fíìsì lẹ́yìn. òun mm, èyí ṣe àwọn èèlò oògùn àwọn ìdàbí májámájá ìmáàmù kó ń dó dání báyìí débi pé irú iye òun ní lọ́kàn yìí máa ń jà sọ pé ẹ lè fẹ́ dagbo orúkẹ́ sálọ yìí dédé wọn lè máa yí àgbo ká ah. àtẹlẹ́rẹ́ o àtẹlẹ́wà lè pati. mo ti mọ ọdún security ṣe fẹ́ mi àwọn ọlọ́pàá kóòtù mi àwọn ọlọ́pàá àwọn ṣègùn náà máa ń lórí ẹ̀ àwọn ṣègùn náà máa ń lórí ẹ̀ àwọn ọlọ́pàá fẹ́ lọ sọ̀gbọ́n àjọba àwọn ni wọ́n máa ń ṣe security wa débi pé ẹnì jẹ́ kí àtẹlẹ́rẹ́ o àti mánéjà o àti àwa ìwà ẹnì jẹ́ kẹ́nìkan kò sá lọ. ẹ pe àwọn èèyàn o ah. ẹ pa àwọn sífù sífù o ẹ pa àwọn sif sífù tẹ́ ẹ bá mọ̀ yàn tó bá jẹ́ pé ẹ mọ̀ yàn a lè dárúkọ àwọn èèyàn bíi mélòó kan fún yín tẹ́ ẹ pé o. ẹnì dè níbi mo ti ń sọ hmm. pé alani fàdákà ni mo wà ṣeré la káà náà dé bẹ́ẹ̀ kódà ẹni kò gbé àwa hmm. èmi náà ní plan. àmọ́ ìfẹ́rò ni mo ṣe ń sọ tí mo sọ èèyàn ni mo ní kẹ́ ẹ pé o. ọ̀nà ìrìn mò ń sọ àwọn èèyàn ńláńlá no no problem. ìyẹn fọkàn balẹ̀. no problem. ẹni ìyẹn fọkàn balẹ̀. no problem. ẹ mú nǹkan olówó ló lòwò ah, ah, ah. olówó ló lòwò ẹ bá ní rí. mọ nǹkan yìí rè. tó dára ló bá rẹ dáadáa ọ̀rẹ́ mi ló gbà tó dára ló bá rẹ dáadáa tí owó developer bá bà tọ́kọ̀ máa ṣe ni pé wọ́n sọ ní unicef unicef unicef. ń gbà wò ó fi ṣe kówó sá ti dé èmi nílò owó. àmọ́ mo ní àkíyèsí kan tó fẹ́ pè é sí mi ṣe rí ibi ilé ìṣèwọ́ báyìí ẹ wo ibi tẹ́ ń gbé ibi tẹ́ ń gbé gan ọ̀dà tó ilé yìí kò bá wù mí gbé bí akẹ́ máa ta kẹ́kẹ́ kọ́ kó wa máa gbé bíbà kẹ́ mú pálọ̀ bàbá wa bíbà kẹ́yìn máa gbé bẹ́ẹ̀. èlì yẹ èmi lọ́pọlọ ìwọ̀nba pé èmi jù wọ́n lọ lọ́jọ́ orí mo dẹ̀ lọ́pọlọ ju ẹ lọ wa sórí owó ìmọ̀ máa ń bí pọ̀ ẹ gbà kó bá gbọ́ yé mo gbà kó bá dẹ̀gbọ́ yé mo sàn bẹ́ẹ̀ iṣẹ́ mo mọ̀ ọmọ kó olè gbígbé kí n má gbowó ńláńlá ń bí màá má lásán owó kékeré líbẹ̀ ó wá ń jẹ́ kówó pọ̀ lọ́wọ́ mi kí n má ṣe gbowó oṣù màá kàn láyọ owó mo sanwó oṣù mẹ́ta lẹ̀ fún wọn mẹ́rin inú wọn má dùn ṣe èyí tó wó oṣù èyí tó wó oṣù kan bí màá wá lówó ná màá náwó ìyàwó èmi náà ṣe fàájì ń mo ṣe ń lówó náà rẹ ṣe bí kásù kàjí náà àmọ́ tí mi ò bá kọ́ rò ẹ pé síbẹ̀síbẹ̀ ohun ẹ̀ pé kí ẹ má ta ilé tẹ bá ta lórí kí lẹ fẹ́ ṣe tẹ fẹ́ sáyé ta ilé kí lẹ fẹ́ fowó ṣe bọ̀dá mi. sórí ẹ ṣe pé òun mi láti ta àmọ́ àlà ní fàdákà wọ́n ní ẹ̀ mọ̀ pé látijọ́ mo ti ń bímọ ọmọ méjì mo ti bí ṣáájú obìnrin rẹ̀ wọn mo jàjàbọ̀ kúnrin lẹ́ẹ̀sẹ̀yìn ah àfi kí n kó kéde ìdáyé gbọ́kànrún mọ́ òun ṣó mọ̀ pé ò fẹ́ sọ pé ó mọ kókó pé ọmọkùnrin ọmọ gidi wà kákóbìnrin èmi àti ẹ nínú ẹbí dédélé àti dahoro torí ilé ọkọ wa ra máa wà kéèyàn bá jẹjà bá rò lé ìṣe kókó kó pariwo mo wá wò pé lèsí lè ṣeré òun nọmba wa ní eléré lílu yìí Alani Fàdákà òun ni wàá ṣe kó bá ti wá ṣe yóò mọ̀ pé kéèyàn bá pèrú Alani Fàdákà ó mọ iye ó mọ irú àwọn èèyàn máa wá wọn wá bẹ̀rẹ̀ sí ní náwó èmi oní nǹkan hmm. débi pé kí n bá ta lé èdè sòwò lọ́wọ́ mi ní òde pé àfi kí n kówó wá lọ́rùn yàn kíákíá kí n bá fẹ́ kó wọn á ṣeré fún mi ní ọjọ́ àlàmísì o ọ̀nà mo ti fẹ́ ta kí n bá ti má ṣe kò mọ́ tán ìwọ náà rí má bá mi wálẹ̀ sọ́nà méjì màá wá kọ́lé méjì papọ̀. ṣé rí ìmọ̀ tẹ́lẹ̀ yìí inú mi dùn tẹ́mi kan bá dàgbà ó wẹ̀ mí gan láti máa lo ọpọlọ tẹ́ ẹ̀ ń lò yìí àmọ́ bọ̀dá mi ẹ̀ ṣe ká wá ó ṣe ká wò báyìí pé àlàní fàdákà ẹ̀ ti talé òun ti gba owó ó ti tó oníṣẹ́ ó fẹ́ kọrin báyìí lójú wa bẹ́ẹ̀ ṣe rọ̀ àwọn tó fẹ́ náwó fún wa máa lọ ẹ̀rù yẹn mọ́ ni. ọlá ní sí u ẹ ẹ lè dáa fún ẹ kò ní yẹ ní táyìtì sí u ẹ alẹ́ owó rẹ̀ burúkú yóò ń bá sí mi nígbà nǹkan rẹ̀ bí nínú àṣẹ oníṣẹ́ rẹ̀. rárá kó lè dání tójú bá lọ ojú máa bá pati jẹ ni. ó dáa kó yẹ pé mi sá kéésì ṣé wọn kò jọ márùn sí ní pati kó bá ti dọ̀tún la máa ti bẹ̀rẹ̀ sí ní mọ́jò máa mọ́jò débi pé ìyá àtúnjẹ wọn lù máa mọ́jò lọ dijọ́ méje èyí ni irọ́ kó bá jẹ́ bẹ́ẹ̀ gbọ́kànlé o kó wo kó bá mọ̀ pé irọ́ ro nǹpa pé o mọ kọ́ ṣe ń talé kọ́ ṣe ń talẹ̀ jẹ́ kí n mọ̀ kí n lápá àwọn ẹlòmíì níṣẹ́ mo rò pé mo lábúrò yìí mọ́lé kọ́ máa lé rẹ̀ mi jẹ́ náà. má bá yé ta kò sí problem ajẹ́ta kó lè fi dá lójú pé máa ta nítorí mo ti láwọn oníbàárà tó ti sọ pé àwọn wá ilé táwọn lè kọ máa ṣe náwó díẹ̀ díẹ̀ sí tó máa dìkọ́ gidi ni tẹ́ẹ̀bàrò gbàrọ̀ lè ẹgbẹ́ láàárọ̀ la. mo fẹ́ gbọ́dọ̀ ṣe ń sọ yìí torí àlànà fàdákà yìí kí n bá fi lè kó wálé ni kó bá fi dọ̀la kó bá fi máa tó rọ̀lẹ́ ọ̀la yóò ń lérè mi. ọ ẹ máa gbé wọn rọ̀lẹ́ ẹ gbá àwọn kùtùkùtù ọ̀la owó kan ẹ lọ́wọ́ ni. má mi lè dojú tì ṣebí èyí e, e, e, lè yí ẹ bẹ́ẹ̀mi náà kọ́ rẹ kọ́ ilé yìí mo jogún tí bàbá mi wà ìrẹ́lẹ̀ ìwọ náà ní tiẹ̀ ẹ tẹ́mi lè mi fẹ́ ta èmi máa ṣẹ̀wá kọ́ tèmi gangan. ilé akọ ilé tí bàbá wa fún ilé ẹ̀kọ́ tó fún ilé fẹ́ ta báyìí. àrí màá ta àwọn ilébi ṣe kì í ṣe tèmi kọ́bá ìwọ náà ta tọ̀dọ̀ rẹ kó ṣẹ̀ṣẹ̀ kọ́ tiẹ̀ ń dárí ẹ̀. mi ò lè ta property mi ọlọ́run jẹ́ kémi lóko tí màá fi ta. wò kò ṣe ronú ó ì nílò owó kó bá nílò owó wà á ta lórí eré wà á ta dànù títí rọ̀ lẹ́ máa retí mi má jẹ́ kí n jẹ ìpẹ́ lórí fọ́nù. àmàtúndé ah, àwa ni amúlùdùn aláni fàdákà o àwa ni amúlùdùn àwa làmọ́lòdè dùn aláni fàdákà màtúndé aláni fàdákà màtúndé. hundred wájú nílẹ̀ fẹ́ràn àbíta àbí yàrá kan everything lẹ́fẹ̀ẹ́ ní eight hundred ẹ dájú o ẹ dájú gidi o tí ó bá kí n ṣe wípé ẹ̀gbọ́n fẹ́ fi owó wẹ́ẹ̀ fi ṣe ìkóbọ ni kò tí kòkó fẹ́ẹ́ ta lé owó léyẹ̀ wò kí tó fi kọ̀ ẹ wo blọ́ọ̀kù ni blọ́ọ̀kù gidi tó fi kọ́ kéré sí ni. àwọn ẹgbẹ́ ta bá ra àṣìmọ́ àdìmọ́ níṣẹ́. Eh, ah, ọ̀gá o àmọ́ mi nípa ọ̀fun torí pé ẹ sọ pé ẹ fẹ́ dìmọ́ níṣẹ́ mo lè a lè ta ju less than one point five lọ kò yẹ ká ta léyìn ilé ẹbí ni ìgbó kò fẹ́ ta tó ibọ́ fẹ́ ṣòkò mọ ọmọ wọn ni àlàní fọdà kájọ lọ fẹ́ pèlè léere kò gbà rárá kò gbà rárá pípẹ̀ lẹ́bẹ̀ á gba seven hundred thousand ká tó alára màálù ká tó ra tẹ̀ tuntun fẹ́ mọ ẹ̀gbọ́n tàbí kò fẹ́ gbọ́n búrókì. ẹ ò kó jẹ́ ilé mọ̀lẹ́bí kó jẹ́ ilé pé ẹ jogún ìyẹn ọ̀kan company ti wà eight hundred la lè ra léyìn kẹ́ ká ṣe ẹ ká fẹ́ one point two. ẹni bá bímọ kó tọ̀ torí kò mọ lásán lábẹ́ ta gbogbo ilé mọ̀lẹ́bí ah, ọ̀dà ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ jọ tó yọ lóhùn ṣé ẹ lè bá a fi kọ̀ọ̀kan lé one point two yẹn lé lórí kí n ta fún yín. kò sí nǹkan kan ta lè fi lè tí ò no deal. kò burú tójú bá yẹjú kóhùn máa yẹ gbà wọn ní ká wá gbowó. tó bá ti dọ̀la ẹ wá sọ fíìsì wa hmm. ẹ bá dẹ̀ ti dọ́ fíìsì wa ẹ ní pé one point five lẹ́ra. Ah, ah, àmọ́ n tẹ́ sọ fún mi sí pé one point two ni ẹ fẹ́ ra mm-hmm. kí lọ́ọ̀rẹ́ orí ẹ̀ ta ló máa wá ni. èmi of course. kò lè ṣeé ṣe máa eh. jáwọ́ fún ọ pé one point two naira lóòótọ́. Eh, bóyá kẹ ẹ gbé property ẹ lọ sọ́dọ̀ báyà mi dé. adùn tí lọ́dọ̀ ẹ lè fi kọ̀ọ̀kan lẹ́nu ẹ nìkan lẹ́nu gbogbo ẹ̀. Ah, ẹ dájú o ẹ dájú àmọ́ mo ti gbọ́ má bá yín sọ bẹ́ẹ̀. Eh, ẹ aládùn. ẹ ṣe. aládùn dà. ọ̀rẹ́ mi. ẹ̀ ẹ̀ wọ́n yà. mo ní kíní yóò pọ̀ jùmọ̀ kẹ́ o sá kàn ń dán gbogbo ẹ ló ń dùn fún ọ yìí. ayọ̀ ń dọ́kun ni. ọ̀rẹ́ mi mm. àbí bò ni ayọ̀ mi yóò dọ́kun. Mm. ṣé o mọ̀ pé kéèyàn ṣayọ lórin ọ̀rọ̀ mm. bẹ́ẹ̀ ni kéèyàn dayọ lórin kọ́kọ́ rẹ̀ ọmọ ọkọrin kò sí nǹkan ṣe tó rọrùn ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ ni ó rìn ayọ̀ mi yóò dọ́kun ni ọ̀rẹ́ mi. ẹ eh, ẹ eh, eh, àmójúmọ̀kẹ́ òde tí a lọ èmi kò lérò pé kí àwa méjèèjì kájọ jíjó kan náà lóde o. sẹ́yìn ọkọ̀ ẹ bá sórí ijó kan bẹ́ńsìn ti ń kọ ijó wọn sẹ̀ gbèdè bàbá mm-hmm. dojú agbóhùn mm-hmm. tá a dé bẹ̀. Mm-hmm. ṣé òun ṣe àwọn ijó fẹ̀gbẹ́ jó òun tó máa ń. iyùn bò sẹ́yìn ṣéjó nù. ewu wá ní dáǹsì. mọ wo mi bàbá dojú agbo tán ó sì ra ẹ ó máa sọ rẹ fà síwájú bá. wọ́n wá yọ̀dí rẹ. ee ìyá ti ṣe. jùmọ̀ fẹ́ mo bá gbádùn rẹ. Ah, wàláì mo gẹ̀ẹ́tì rẹ ah, mo gẹ̀ẹ́tì rẹ ah, ìjọ òun ló pè ní ìjọ òun ló pè ní twerking twerking wọ́n máa wọ́n máa ṣèdí wọn wọ́n túwọ́ọ̀kì ẹ̀ ni. túwọ́ọ̀kà lọ tún pe jọ. èmi ò mọ sí túwọ́ọ̀kà bí túwọ́ọ̀kà. túwọ́ọ̀kì lọ pè é. ah àwọn ọgẹ wọn yìí pa. ṣé bàbá túwọ́ọ̀kì owó wa máa wọ bẹ̀. ẹ̀ẹ́ <laughs> wo mo máa ń gbádùn rẹ dànkọ́ hmm. yà dànkọ́ yà bí ẹsẹ̀ fún yìí má bàbá yìí jẹ́ ẹ̀ eh, á eh, eh. ní ọmọ nǹkan. ẹ jọ̀ọ́ hmm. má jẹ́ ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ òun ní kankan tí mo fẹ́ pe àkíyèsí ẹ̀ sí ni. Hmm. ṣé kè sọ̀rọ̀ owó ọ̀rẹ́ mi ṣé kè kò sówó lọ́wọ́ ìyó yìí lówó tí ń yà yín sí lówó tí ń bùyàn dákun bó bá jẹ́ dolówó ni ìjọ mi yìí lówó. Jùmọ̀kẹ́ èmi ò yáwó lọ́wọ́ rẹ̀ ẹ àti pé tí mo bá fẹ́ yáwó gan ṣé wọn á máa bẹ̀rù àti yáwó lọ́wọ́ rẹ̀ ẹ kí làwọn wà fúnra ara fún kí làwọn wà fúnra ara fún. owó kan bẹ ah, ah. ilé iná tó ń ṣe gẹrẹ. mọ̀mí mọ̀mí mọ̀mí owó dó mọ̀mí. ó sì wọ́n máa gé di òsì ó máa gé di òsì ó máa gé di. ọlọ́mọdé parí ah, ọlọ́run. Jùmọ̀kẹ́ bí mo ṣe ń sọ lọ èmi kọ́ ni pé kí n dábàá kan fún ọ ni o ọmọ bí gbogbo wa ṣe máa ń lọ tẹ̀lé ọkọ rẹ lọ jóun tí wọn náà ti pọ́n di tí ó ti tẹ̀lé wa lọ èmi kọ̀ rò pé kò sí àpọ́nlé kankan bẹ̀. nínú kínú. bí gbogbo wa ṣe máa ń dà lọ tá a máa gbọ̀n di tí wọn náà máa gbọ̀n di tọkọ rẹ bá ń kọrin èmi rò pé kò sápọ́nlé kankan bẹ̀ ni nígbè yìí táwọn máa fi ń lọ yẹn ìwọ ajókòó sílé bóyá o fẹ́ rò bá ni o àbí o fẹ́ rò màlà èyí táwọn máa fi lọ tá a máa fi ṣe tó tí balẹ̀ rẹ bá kọ́ de ó kọ́ gbẹ oúnjẹ yín rèé mo ti dá kò ṣe pé ìtẹ́ gbogbo wa máa kọ̀dà lọ tí wọn náà wà bọ́ síwájú tí wọn máa gbọ̀dí wa máa gbọ̀dí wa máa gbọ̀dí kò ní sáyè yẹn ń bẹ̀. ìwà kọ̀ wá ń lé ni wà á ti ṣe gbogbo oúnjẹ tó fẹ́ se é tí ẹ màlà ní bá de akọ̀dé bó oúnjẹ náà máa jẹun lọ́ni ti ẹni kò ní dìdí pé ẹ ńgbà tẹ bá dé ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ wá wọ kísìnì lọ ó yẹ rẹ̀ sí ń dáná ọlọ́run bá ọlọ́run ṣe bẹ́ẹ̀ yín ò ní sí ń bẹ̀ èmi akọ̀ wá nínú àwọn ọ̀rẹ́ mi màá kọ̀ ni adẹ́tẹ̀ lálàá nílò àlọ́jọ́. àwọn ọ̀rẹ́ ẹ̀dá àmọ́ kò wúlò àdùkẹ́ àbíkí lọ sí ń pè ọ́ nílà ìfì rẹ o rírọ̀ dáadáa wá wá nù dákun jẹ́ ń bí ọ́ ẹni o fẹ́ mú wá òun tí yóò máa jó pẹ̀lú rẹ̀ wájú ọkọ mi dákun sóbìnrin àbọ́kùnrin. obìnrin náà ló jẹ ọkùnrin bíi tìbó kí n fẹ́ fọkùnrin sí obìnrin ló jẹ. ẹni ibi ni ó sọ èrò ọkọ rẹ nu èrò ọkọ rẹ sì mi ò dáa ó fẹ́ lọ gbóbìn wá kó wá máa gbọ̀ndín wájú ọkọ mi oh. ṣé bó ṣe fẹ́ ṣe rèé o fẹ́ fi ọgbọ́n ọgbọ́n o fẹ́ fi lé wálé kẹ́mi o máa tẹ̀bà kí n máa ròmàlà láìsàn ọmọ ọ̀dọ́ ọlọ́kà kí wọ́n wá lọ máa rèdí kó o máa jùdí kó o máa gbọ̀n níwájú ọkọ mi wàláì kò lè ṣeé ṣe bó o bá ń gbọ́ èmi ò lè ṣe kí n mọ ọmọ jò èmi ò lè ṣe kí n mọ ọmọ jò oníjọ́ lóbi mi onílù lówó mi o èmi ò lè ṣe kò lè ṣeé ṣe. ẹ dúró náà Jùmọ̀kẹ́ ìyún ni pé látijọ́ ọjọ́ yìí látijọ́ ń bára wa tọ̀rẹ́ o ò tiẹ̀ kọ̀ nígbàgbọ́ mi rárá tí mo lè gbọ́kọ̀ rẹ kí n fẹ́ kọ́kọ́ rẹ ṣe ẹ ọkọ rẹ lọ́nlọ́n kí n fẹ́ fi ṣe. Ah, ah. dákun sọkọ mi ò dáa ni. Ah, èmi ò ní ò dáa o àmọ́ kí n fẹ́ ọkọ rẹ mi kí n fẹ́ fi ṣe wo ọ̀rẹ́ mi. ọláfẹ́ tí mo ní sí ọ̀nù. bí èbá ṣe ọlọ́ọ̀rẹ́ tí mo rò mọ́ yín ti fà ya parapara béèyàn kan bá lè bá ń dọ́rùn rẹ̀ wò lásà ìkọmọ náà là wọn ò sì ní rí là ń lójú rẹ̀ má bàa dán wò má sì máa gbà mí àmọ̀ràn ká mọ̀ràn mọ́ in life rẹ̀ o in life rẹ̀ o kò dà nǹkan tó dáa yà tó jẹun ọkà ń bẹ ẹ̀fọ́ sì ní irun nú ó ẹran ọ̀gbẹ́ ni o. ó yí bí mo bá rẹ̀ jí mo jí mo ríre mo bá rẹ̀ jí mo jí mo ríre mo jí lòwúrọ̀ yìí mo bẹ́lẹ̀ dá sọ̀rọ̀ pé kò mi lànà rere fún mi mo bá rẹ̀ jí mo jí mo ríre. mo bá rẹ̀ jí mo jí mo ríre mo bá rẹ̀ jí. gbèbí ẹlẹ́lẹ́yà abẹ́ nkọrin tẹ́ fi gbogbo ẹ̀yin lẹ́jẹ́ kí make up wọn gbà wọn alátẹ tẹ́ kun gbogbo ojú oní plus plus oní times times times torí pé bẹ́ẹ̀ wá rí àṣà lásán bẹ́ẹ̀ bá wọn lọ sóǹkan àfi kẹ́ ẹ lọ ra foundation àbí pancake ni wọ́n pè kẹ́ ẹ sán mọ́jú kí gbogbo ọmọ wa sí yálà yàrá tójò bá rọ̀ ó dàbí pé nǹkan ṣe yín ṣé orin lẹ̀ ń gbé wọn àbẹ́ ìṣe tinú yín. bí dìdìrìn àtàwọn tó ń lídìí ègbè náà. àtẹ̀mí náà tẹ já kinní sójú bí bí bí bí bí àbíkú tí kódà gbẹ ti yàwọ olùsọ lójú jíjìn bí bí kan gáàjí pọn ìyẹn eléré ẹ bọ́ síbi ẹ já gbé bọ́dì sẹ́mi ti sọ fún mi pé tẹ́ bá ti kọrin tí wọ́n bá ti gbé orin àkọ́kọ́ káyìn bọ́ta kẹ́ ẹ gbé bọ́dì kẹ́ ẹ gbé sóòlù yín ara yín ti wúwo ó ti wíìkì lẹ́ ẹ lè gbé bọ́dì mọ́ ó yẹ gbé sóòlù yín ẹ jẹ́ ká rí. kìnìún tí wọ́n ti ń kọrin tí wọ́n ti gbórin ní àbúrò ẹ̀ ní ẹ̀yà wò ni tí ó ti gbórin ni a lè ọkọ ònú báńdì tó sojú fẹ́ tó bí ìwé ìpẹ̀jọ́. Ah. mo bá jí. mo bí ìwé ìpẹ̀jọ́. Adégbè ó kọyìn eh. tẹ́ ń jó bí ìgbà tán náyàn lóògùn lóde egun tẹ́ni tó ń wá ń wọ́ tí ń tí ń yẹ bọ́ bẹ́ẹ̀ ń ìjò èèyàn ti rí náà ó yẹ ká lọ pe panápaná wa kó wá pa yín dànù ṣé jó níjó wèrè tó ń jó yìí eégún ló jáde ni àbí gbẹgbẹgbẹgbẹ ẹnu sọ ẹlẹnu sọ sọ bí ansa àdúrà mọka ọlọ́run sọ yín lọ sọ yín bọ ọlọ́run sọ yín lọ sọ yín bọ ọlọ́run sọ yín lọ sọ yín bọ ṣé ìyàwó sáyú ẹlẹnu gbọrọ sáàpì ọsọrọ tiẹ ẹja àríjọ yẹn méjèèjì ẹja àríjọ yẹn. àbòsí lọ́wọ́ ṣe lórí ìjókòó wọn wà tán wà ń bẹ̀ wọn. mo mọ̀ wọ́n sọ lónìí wọ́n sófo bí ẹ ṣe máa ń ṣe nù. mo bá yẹ jí. mo jí mo rí rẹ̀. mo bá yẹ jí. mo rí mo rí rẹ̀ mo rí rẹ̀ mo bẹ̀rẹ̀ dá sí. mọ tó wá ṣẹlẹ̀ báyìí ẹ wà lọ páàkì gbogbo ẹrù yín ẹ sọ fún àwọn ọmọ ní súmẹ́ǹtì wa kí wọ́n kó gbogbo ẹrù wọn tó bá di ìrọ̀lẹ́ ọ̀la alérè o. ọlọ́mọ kí aburú títí ń ṣẹlẹ̀ ọlọ́mọ jẹ́ òtún ṣẹlẹ̀. ẹ wá farasí jó o especially ẹ̀yin onígbè tá a bá ti ju orin báyìí ẹ tètè hàn kẹ́ ẹ gbègbè o ẹ̀yin oníjó náà ẹ mú un bí iṣẹ́ o ẹ ọmọ ẹ̀ sọ́pnọ́gù o lè sọ fún ọ bẹ́ẹ̀ kó o ní lọ ilé lọ sùn o sì ní sùn sílé òfin mọ́ bó ṣe ń lọ ló mọ̀ bọ̀ ló mọ̀ lọ ló mọ̀ bọ̀ bí ilẹ̀kẹ̀ dí ó lọ sí ẹlẹ́nu sọ̀rọ̀ báyìí bí ẹnu bí ẹnu ọ̀sọ̀rọ̀ òjò sọ́pnọ́gùn yarí àlùlà sọ́pnọ́gùn sọ́pnọ́gùn ó yá ẹ gbéra ẹ lọ páàkì ẹrù yín. àmọ́ àwọn oníkẹ́ wá bá bí o gbogbo òde tá a bá ti ń lọ báyìí àwọn ọkùnrin ló máa ń bá ká ló máa ń tẹ̀lé kiri. nígbà tí ẹ kojú òsùn ọ̀ tó bá dé kí wọ́n tó lé ọkùnrin ń ta sí kò yẹ kẹ́yìn ti mọ mú wọn kẹ́ mọ fọwọ́ lẹ́yìn bẹ̀ kẹ́ mọ nà wọ́n jà bẹ́ẹ̀. owí bẹ́ẹ̀. ẹ ọmọ ẹyẹ kú ni wọn ẹ ẹsẹ òun náà bẹ ṣe fún ọ tábà kọ wọn gbogbo ẹ náà wọn gbọ lọ. ẹ lọ rẹ ẹ lọ rẹ ẹ gbà wá. wà á pàmìlẹ̀ ní àwọn olè gbà olè gbà ẹwẹ́ pílẹ̀ ọ̀rẹ́ ìwọ ọmọkùnrin kankan tí mo bí ọmọkùnrin kan ṣoṣo tí mo bí láyé lọ́rùn ìwọ àtàwọn ẹbí ẹ ẹ fẹ́ fi ojú bẹ́ẹ̀ fẹ́ fi rọmọ ẹ fẹ́ fi rọmọkùnrin mi ò ní gbà ọmọ ojú jẹ pa mi lọmọ ara mi ò ní gbà ara mi wọ ẹ mi ọ àti ẹbí mi lẹ ẹbí mi lẹ ìwọ ọpa mi lẹ tí wọ́n tàwọn ẹbí ọba wà ń wọ́n mọ́ mi ẹ pa mí lẹ́nu ẹ ìwọ ah, mo ní gbà mo ní gbà ọ́ ẹ ká wọlé ẹ má bínú eh, ẹ aládùúgbò ẹ gbà mí ẹ má bínú. ọlọ́run àkún ẹ lè kọ́ wo tèmi jọ̀tún ọlọ́run kọ́kọ́ máa wọlé ariwo tó ń pa yóò dáa gbogbo ará àdúgbò ló gbọ́ gbogbo ariwo tó ń pa jọ̀tún ọlọ́run ọlọ́run lè pariwo lé ẹ lórí tó ti yẹ jọ tó lọ má bínú. ọmọ kan ló yọ wọn bí ẹ lè pa torí wọn ti mọlẹ bí ẹ bí wọn náà mọlẹ bí ẹ gbà ẹ gbà. àwọn olóde o ojú àná tí mo sọ fún ẹ fojú ọmọ kékeré wò mí dákẹ́ ẹnu ẹ dákẹ́ ẹnu ẹ só dákẹ́ bímọ kí n má ṣe ìkómọmọ mi ó yá òun lẹ ti ṣe kómọ yìí ìyàwó ló ń pa yín lórí ilé tẹ́pẹ́ ẹ̀yọ̀ kan tí bàbá wa fún yín òun lẹ ti gbé táyì ọmọ ló ti padà yìí Alani Fàdákà ti gba owó ó ti fi tó àwọn mọ̀lẹ́bí ẹ̀ ẹjọ́ ṣé pé bí ẹni pàdánù ọ̀nà méjì nìyẹn. ṣé èdè wọn ò sọ jáde lígboro ẹni ṣó yí ẹ ṣá ṣó mọ̀ pé ṣó ń lálé mi iṣẹ́ òun fọ̀rọ̀ burúkú bọ́ mi. irọ́ ẹ gbé mò ń bẹ̀rẹ̀ láti fi báyọ̀ sọ láti fi respect sí. Mm, kódà balẹ̀ ń jalè rẹ̀ á ẹ kẹ́ni mo nọ̀rọ̀ sọ lẹ́lẹ̀ máa bínú àmọ́ mò ń bẹ̀rẹ̀ ni mo ń bẹ̀ láti jẹ́ kó lè yé yín dáadáa kálẹ́gbẹ́ mi mo mọ̀ kọ́ tí mo lè ṣe báyìí ṣe ẹran tí ẹ mọ̀ pé ìkọlẹ̀ níbí. mo mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ẹbí wa iṣẹ́ mo rẹ́ǹtì rẹ̀. báyìí ṣe máa sọ ibi tẹ gbójú lẹ ń gbowó tẹ sanwó ilé òun lẹ ti ta yẹn o báyìí fẹ́ máa sọ ìyàwó ló ti ń sunkún yìí ojoojúmọ́ ló fi bá yín fọ wàhálà tó bá sì wà tóbi bá bá ní fọ wàhálà tó bá wà ó sì mọ̀ wọ̀n bá nísìnyí kò sówó wàhálà ti wà báyìí fẹ́ ṣe. sórí kó bá sọ pé o ò ní ọpọlọ o ò ní common sense máa ṣàlàyé fún yín ṣé o mọ̀ pé kápẹ́ kí mo yẹ ṣe kó mọ ẹ̀ tán iṣẹ́ mo rọkọ̀ ṣé o ní bá mi gùn. bàbá yín gùn. kápẹ́ ṣe mo kọ́lé ṣé o ní bá mi gbẹ́lú rẹ̀. bàbá yín gbé bẹ́ẹ̀. nígbò dẹ̀ jẹ́ pé níbi mo ṣe kó mọ tán ìṣòro rèé dé ṣé o ní bá mi pinnu ìṣòro. láíláí. come again. láíláí. ìṣòro ni mo ètì jù láyé mi. wojú mi kò sọ pé rárá. mi rárá mi láì kí ìṣòro hmm, kí ìṣòro máa lọ báyìí kí máa lọ báyìí máa yà fún padà sẹ́yìn ní ti tíṣe oúnjẹ ti dé wa ó ti di tọ̀dọ̀ yín màmá bá yín gbàdúrà fún ọlọ́run pé kí ọlọ́run kó yètè bá yín dá ìkòlọ́ yín padà nítorí pé tó bá dẹ padà sọ́dọ̀ mi mi lè fi jíṣẹ́ o. sórí ẹ pé ṣaṣọ mọ tó sọ. tó bá dẹ padà sọ́dọ̀ mi lè fi jíṣẹ́ o èyí tí mo yẹ sọ fún ìyàwó yẹn pé kó wọlé lọ mo tán ni o mi ì wọlé o. iṣẹ́ ìwọ̀n kò ń la fún lówó kó bá máa kó mi. níbo mi ì lè yọjú sí wọn kí n bá lọ sí lọ́dọ̀ ẹ̀. o ní fún lówó. rárá ṣé mi mo ní ká ṣe kómọ lọ́yàn rẹ̀ ọ̀hún mi èrè o ọ̀làwà kò lè lọ gbọ́ gbọ́ kò lè lọ kó o kí bá wá solution sọ̀rọ̀ ayé mi kí bá wọlé ẹsẹ̀ máa la báyàwó mà kó wọlé pa lọ́mọ o. o fẹ́ kó bọ́kùnrin ìṣòba pa ẹ̀jẹ̀ bí ejò àìjẹ ẹ̀yin wèrè yìí ilé ìdìbò dẹ̀ wà ń nù mí lọ́rọ̀ àdé ọmọ yìí kò sọmọ dáadáa o. Ah! báyìí sí mo fẹ́ sọ̀rọ̀ ayé mi sí báyìí kí n máa pó yé mi náà ìrọ̀ wa kí n máa gbé kí n wọlé kọ́mọbìnrin ìbá mi apc mi o n gbọ́dọ̀ gbọ́dọ̀ gbàgbé torí díọ̀tẹ̀lẹ́yìí tó wá fọ̀rọ̀ burúkú bọ̀ ní ẹ̀sìn lọ́sàn. ìgbàláyé o ìgbà ló ń gbogbo. ẹ jọ sẹ́rí ẹ̀yin lẹ́mọ̀ yín káwọn ọ̀gá máa fọwọ́ gbà wọ́n ti sáwà ní olè tí wọ́n máa kọlu tí wọ́n máa gbàgbọ́ ní. dábọ̀ dábọ̀ sí tó sọ ìtẹ̀yìn nù. ṣé ti rí àmì kò fẹ́ sọ? ẹ bá rí àmì kò fẹ́ sọ? ó lè bàbá bá ọmọ ẹ̀ ṣe é. ẹ dàkọ mọ́níjà kí ni ń sin orí ẹ̀ náà kí ni ń sin orí rẹ sọ fún mi ẹ ṣe ti ṣe tán. ẹ a ti ṣe tán a ti rẹ́ẹ̀dì. kò kan tá à ń dúró de mọ́. àlá tí n bá fi lè bọ́lẹ̀ ìfẹ́ gbọ́ pé ẹnìkan ọlọ́ra kankan ẹnìkan ló ń dá wa dúró à ń lọ́nu o. olúwa mi a ti ṣe tán. aláàjì. ire o. ìyàbọ̀lódé ọ̀dẹ̀ ìyẹ́ àwọn ìyàbọ̀lódé. ilé orin. kọ́kọ́rọ́ ilé orin. wa ni elégbé ara àwọn bandi. Eh, bad boys. Eh, bad boys ni. Àlàní Fàdákà tí mo pè lélẹ́rẹ́ dà eh, àwọn ọ̀gá ń bọ̀ sẹ́rí eléyìí táwa ń ṣe yìí àwa kàn fi ń dáhùn èèyàn lára yá kó tó di pé ẹ̀kọ́ gangan aláàjì gangan dé ni. ẹ fi ń dáhùn èèyàn lára yá wọ́n ti ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn àmẹ́lẹ̀ tẹ́ ṣe yìí òun lẹ́ máa fi ṣe àṣemọ́ wọ́n á fẹ́ fún yín ní ìṣẹ́jú díẹ̀ kí ni mo sọ ìṣẹ́jú díẹ̀ báyìí ni tí àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jàǹkànjàǹkàn tí mo pè sí ìbàdàn bá fi lọ kọ́bọ̀ ẹ̀ ní rí gbà máa wá rí dájú wípé mo dáná sun gbogbo oníṣẹ́ àtẹ ah, fúnra yín àbí mo pàlọ́ pàlọ́ nílé. bẹ́ẹ̀ ṣe máa ń padà tá a bá ti gbowó ẹ̀yin ló máa rán wa. sẹ́rí tó ṣẹlẹ̀ ni pé àwa tá a jẹ́ representative fún wọn yìí náà hmm. ọlọ́run fún ìran wa káwọn èèyàn kan máa fi ṣe fàájì hmm. ẹ wò ẹ tún jẹ́ mú ìran ẹ ti gba náà ti ẹ ti sẹ́rí ntẹ́ ẹ̀ mọ̀ ẹ kì í sáré ṣàlàyé fún yín sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo yìí photocopy ọ̀gá ni ó <laughs> akọni ju bẹ́ẹ̀ ṣe rò lọ tẹ́ ẹ bá lè ní sùúrù ẹ kàn ní sùúrù ẹ wọ́n tó máa bọ́ wo bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo fún ní ìṣẹ́jú díẹ̀ ìṣẹ́jú mélòó mo pé díẹ̀ báyìí ni tí àlà ní fàdákà tí mo pè lélẹ́rẹ́ tí ò bá wá ẹ wo ẹ ní falare lọ. ẹ wo mo lè máa ṣeré lọ fún yín káwọn ọ̀gá tó dé àti gba náà o àti elevate orí mi kò lè elevate. Ah, ah ẹ wo ẹ wa. wọ́n lè sọrin sẹ́ni náà tó tọ̀ o. jẹ́rù ni pé ibi àyìn bàbá ọlọ́mọ àti ọlọ́mọ làwọn fẹ́ kọrin fún nígbà tó bá di pé tú fúlù gángan fẹ́ jó ọ̀gọ́ ti dé. ṣe mọ́níjà ee mọ́níjà náà àwọn náà wọ́n wọ́n wọ́n lẹ́yìn kó fa sìgá kò nílàkàyè kankan. ẹ lọ ẹ lọ wọn ò gbé nẹtíwọ́ọ̀kì wọn ti wá nẹtíwọ́ọ̀kì lórí nígbà yóò àtúrà yìí náà bí jẹ. hello bàtà kẹta rẹ àbẹ mọ nọmba ló ń ṣe o tún kọ lọ sọpọ lónìí. nẹtíwọ́ọ̀kì bá mi sọ̀rọ̀ òbí tí n fẹ́ sọ sí pé àfi ká mọ ní tá a máa ṣe tá a máa fi mú náà ìdùn o tó ṣe wà wá mú ní ibi tó ní wà gangan ọ̀gá wa o ọ̀gá wa o kí ni wọ́n ti ẹ̀dùn pé a ṣeré sọ gbádùn. bóyá kọ lọ fún jíjẹ tí ò bá gbádùn sẹ́mi náà pèlè lére àwọn èèyàn làwọn ò dáná sun irinṣẹ́ nígbà tó bá sun irinṣẹ́ ọ̀nà ìdá tí wọ́n ní sun ẹ mọ̀ bóyá ọ̀rẹ́ sì tí wọ́n fẹ́ ṣe fáwọn èèyàn níbi ìkọ́mọ bóyá wọn ti rí igi tí wọ́n lò ó dìgbà tó bá la spíkà ṣé kí wọ́n la èmi ṣé mo jẹ́ pọ̀tàǹkì ni ṣé èmi mo ní kọ́mọ kọ́mọ gbogbo ọjọ́ nígbà kẹlẹ́ wọ́n lọ fojú sí mbà fojú sí mbà kí ló fún barista ògbó ni o bàbá kò lọ ni kò sí lọ́wọ́ mi barista ti mú kọ́kọ́ lọ àbí tá a bá dé fún jísèmbà níbo ni kéèmí ọba ẹ wò ẹ jájálẹ kùn jò àlejá wọn pè wá lólè nígbà tí ìsìnkú ẹ fi jẹ lálẹ́ kùn jò rẹ ẹ jẹ́ kémi sáré wá àwọn ọ̀gá lọ ẹ ìwọ ọmọ sèrè asa orin yẹn. ọgọkẹlẹ ká wá àwọn ọ̀gá lọ kó n ṣe pé kẹ wá àwọn ọ̀gá lọ ká wá àwọn ọ̀gá lọ lórí ọ̀gá lọ. ìpìlẹ̀ náà kìíní yẹn ẹ àpò ọ̀gá lọ máa kọ́ ní ẹ̀rọ àbò rẹ̀ ṣé wọ ẹ máa kọ́ ọ̀rọ̀ kí n tó o ka bad boss bad boss. ọlọpàá ni bá yẹ yẹ. ọlọpàá lẹ́yìn rẹ. ayé ni rọmọ lẹ jẹ kú. ó sọ rírì. ẹ máa gbádùn kù ni wàá gbà lẹ́yìn. àwọn àti ìrìn kankan. àwọn rí o. àwa kọjá olórin tí ń wá wò kọ orin sọ̀rọ̀ mi yí ọ tí n bá lanu báyìí àwọn orin tí n kọ rí tẹ́nìkan kan rí ní máa jáde lẹ́nu mi. bàbá olórí wo ló tiẹ̀ báyìí kò sí olórí tó báyìí kò sí wọn bí wọn rí bàbá o. o ní tí ń gbénu ọkàn mi. bàbá o. tẹ́nìkan kan ò tí ì mọ̀ sí rárá tí máa gbàjọ lọ́tún gbàjọ lọ́sìn tí máa dà sínú ìdúró láwùí tírélà kan ò lè kó. bàbá eléwé kò tiẹ̀ lè kó eléwé ò lè kó agodo lójó kò yìí bàbá agodo. àti nígbà míì orin máa dún bí ẹyẹ nínú mi ni. bàbá o. Hmm, tí o máa dún sí o sí o ó dàbí ẹyẹ tí ń kọrin nínú mi tó ń wò yìí kì í ṣẹgbẹ́ mẹ́ńlá bàbá ah. wọn á gbà ń yẹn léde. gbogbo àwọn olóbùrò ni o. Eh, àwọn àwòkó àwòkó ni o. <laughs> ọmọ èyí ọjà mọ́nìjà mọ́nìjà wọn á gbà ń eh, lé mọ́nìjà bàbá mo wà pẹ̀lú. mo ń fura sí ọ o ah, sìgá kékeré tó fa yìí sí kì í ṣe pé ti fa ńlá kò ń lé. Ah, bàbá mi ò gbọ́dọ̀ ṣe yẹ ẹ bá ronú wà mí lọ sí máa mọ mi ò lè ṣe yẹ láyé láyé lọ. mọ́níjà mo mọ ọmú gbọ́jẹ mọ́ lọ. kò sí ní tó jọ bẹ́ẹ̀ mo mọ ọmú gbọ́jẹ mọ́ lọ. kò sí ní tó jọ bẹ́ẹ̀ bàbá. má wàá dojú aago kó o lọ dagboru o. aláìláì ah, má dagboru o. ìlú ìṣẹ̀lẹ̀ rí bàbá ah. bàbá o. àwọn ní kò mọ yẹ mo fẹ́ kí àwọn àwòkọ yẹ kó gbórí wá. mo wọ̀ rí èyí ṣeré lónìí débi pé ọmọ gan fẹ́ dìde jo ọmọ tí wọn kó. lọ́bẹ̀ lè dìde jo pé ah orí òun wú orí ẹ̀ ń ṣí ẹ mọ̀ ń palò mo fẹ́ jo. ara yẹ́gbọ́n <laughs> Eh. ẹ ṣe kó fún ìgbáràn o. Ah, kí ni màá ṣe lé ìgbọ̀nà kí ni màá ṣe ẹ náà. irú kíkí wo ló mọ kí mi o jọ́n torí ọlọ́ọ̀ mi ẹ ṣe kọ́sọ́mọ̀ lásán o nínú bí o ó yẹ kó o ti mọ àpọ́nlé lára ń fẹ́ o pọ́n mi lé lẹ́gbọ̀n yẹ mi sí o tó bá pọ́n mi lé èmi náà yẹ ọ sí o àbọ̀ ló ṣe máa lo fún odidi alájí olórin eh. wọ́n máa lo ẹ̀kúbù ìgbárùn ìgbárùn bọ́dọ̀ tí ń gbá lọ́rùn. ǹjọ́ kó jàre à fàdákà rẹ̀ àlàní ah, ah, fàdákà ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀gá ṣe ló ń bá sọ kí ni iṣẹ́ gan-an. oyè fún ẹran ni níkùtọ̀ ràn èèyàn tó bá ń tẹ̀ fún náwó náwó náwó ṣe pápẹ́ tí yẹn kó ẹ̀ àṣùpọ̀ tí ó ti ná fún ìwọ náà ìgbárùn ni owó náà ná fún ẹran pọ̀ ó pọ̀ fún ẹ̀ ṣùpọ̀ ó pọ̀ Ah, ó ti náwó náà ni. bàbá ó bàdà ipò yìnyín ni ó yìn eh, wá. ìdáhùn ni olójó eh. fẹ́ rú mi lójú eh. wọ́n bá ru wa ní dàrún ṣé lójú agbo ní ọ̀jẹ̀ ni àbí inú ilé kan ilé tán bá ti gbárù wa ní dàrún ilé náà lànà. a gbọ́dọ̀ lànà ọ̀dọ̀ bàbá a gbárù kàtà máa ṣubú lọ báyìí wọ́n ṣubú lé ra wọn lọ báyìí ni àtọ́ fẹ́ kú. bó o ní pẹpẹ súùpù ó ti rẹ̀dí náà mo ní kí n béèrè fẹ́ràn pé ṣé kí n gbé wá fún yàn. o tún béèrè ni máa gbé bọ̀ kámúkámú kó ló lè lọ. bàbá òbí ẹ jẹ́ ká tiẹ̀ ṣe lọ kọrin ni ẹ ká ìfìfẹ́ fẹ́ sómi ẹ ká yìí yẹn ti nà bá bá. mọ́níjà ọmọ pé tí n bá fẹ́ lọ kọrin ọmọ pé mo fẹ́ kí n mú nǹkan mo fẹ́ jẹ nǹkan mi kan kí ohun mi ó lè sí kóhun sí ah, kórin ó jáde. Oh kọrin kọrin ọ jáde kí lu ọtẹ le wo ti má bẹ̀rẹ̀ orin orin mo fẹ́ kọrin gan lónìí ni tí bá ah. dàlúbọ lẹ báyìí <laughs> ọmọ gan jẹ ń kó yọbẹ lè bọ ta kó fẹ́ fẹsẹ̀ rajọ. àdìdè jù <laughs> àdìdè kan bù màjọ àyẹ̀wò gan tó wá bù màjọ àyẹ̀wò tó ṣẹlẹ̀ mm. tó ṣẹlẹ̀ rí mm. ṣẹlẹ̀ yẹ kó lọ ṣe fífẹ́ súpù yẹn èmi á gbé wá báyìí lójú àgbo ẹ kàn tẹ̀sí kọ́kọ́ kọrin bíyà bí bí orin wọn náà wà pẹ̀lú wọn lọ mọ́níjà ẹ sí ohun mi máa pa orin ti o ah. yìí ni ẹ̀pà lèrè ni máa pàlù o. àbẹ máa ṣe bẹ́ẹ̀ lọ máa gbé wá fún yín. ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. no problem. ká ṣe bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ṣe bọ̀ ẹ́ ah, manager kó dá bẹ́ẹ̀ kó dáná fún ẹran mi ò gbárùn ah. fún ẹran fún ẹran. ẹ jẹ́ ká lọ bá padà bá yín ẹ̀bẹ̀ sópin ọmọ láti máa retí wa. ká máa lọ báyìí. ẹ jẹ́ àlọ́ gbàgbádá ẹ jẹ́ àmà lọ. bàbá o. ọwọ́ taragbádá mi wà. wà nù wà nù ẹ jẹ́ àlọ́ bàbá o filẹ̀ fàdákà fàdákà fàdákà ó wà jù oríire oríire. mo ní ọlọ́run mi bàbá òṣèré. òṣè kọ́ńbò. àní ọlọ́run mi. bá òré àná àgbà ńlá lálá. orí ti bínú nìyẹn. mo ní bẹ́rù bá dúpẹ́ òré àná àgbòrè ńlá ńlá. ọlọ́run mi ò fẹ́ hun méjì tó kọjá ọ̀pẹ́. tó dára ló bá rẹ dáadáa. kí ni kí ni. bó lè ti ń ṣe báyìí náà bó lè ti ń ṣe báyìí ẹ ṣé ká wá sún mọ́ra ẹni wá sí ìwádìí ohun ogun báyìí. kí ló dé tó jẹ́ pé gbogbo tiẹ̀ ojú àsùnmọ́ra ẹni àsùnmọ́ra ẹni lọ. ẹ ṣé ní súnmọ́ mi ni sọmọ ọmọbìnrin máa dájọ́ dájú gan o pẹ̀lú gbogbo eré tí mo ṣe lónìí mo ṣeré làárọ̀ mo ṣeré lọ́sàn-án mo bẹ́ fi alẹ́ kí n fi sùn o tún ní kí wọ́n máa bọ́ ṣeré gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ o àsìkò oúnjẹ wà àsìkò oorun wà àsìkò ìrònú wà àsìkò táwọn ayé àsìkò kí n sùn ni o. ẹ bẹ́ẹ̀ bá ṣeré láàárọ̀ tẹ ṣeré lọ́sàn sẹmi náà jó fún yín ni mímí bẹ́ẹ̀ tí ń kọrin lèmi náà ń jó. ẹ sọ wa bẹ́ẹ̀ fi o bẹ́ẹ̀ fi orin o bẹ́ẹ̀ fi wéyí o bẹ́ẹ̀ fi wéjò ni àbí kò ṣe inú ni àti inú ni orin ti máa ń wá yóò kó yàn ní fún sókè báyìí ni kó tó lóhùn òkè yóò kọ́ ní fún sókè báyìí kó tó lóhùn òkè lónìí ọmọ rẹ mi ò tó bá dalẹ̀ ọmọ rẹ mi gidi ni o. ẹ̀rẹ̀ síbẹ̀síbẹ̀ baálé mi kò yẹ kí kan dì kan lọ́wọ́. Ah. ẹ ọmọ tí ó ṣẹlẹ̀ hmm. èmi náà mọ̀ kókó yẹ kí kan dì kan lọ́wọ́ tó bá di ní bẹ́ẹ̀ tó sùn ìbá parí ká ní. ó mà ti lé lóṣù kan tẹ́ ti sin lásán wò ẹ tí wàá fẹ́ fosùn kó sọ̀hún à ah, baálé mi lálẹ́ láyànjú rẹ o àyànjú rẹ lálẹ́ ẹ tẹ́ wàá sùn ni. ṣé ọfẹ ah. mọ wọ mi mọra tipátipá. ẹ mọ̀ pé bí n bá sí mi bá ṣe kí nára mi èlé ńlẹ. bọ́ọ̀lù bomi fọkínní kí n fọ́ kí ni. lọ fi omi yọ̀ fọ́ kí ni jàre. kí n fomi yọ̀ fọ́ kí n la. Mm. báyẹ̀ mi kí n lọ fomi yọ̀ fọ́. Ah, ó dáa lọ fomi ata sí gbà náà tó wáyé pé kò yọ̀ fọ́. alani fàdákà màtúndé àwa ni amúlùdùn alani o àwa ni amúlùdùn. máa bẹ̀rẹ̀ o bá mi bá ìyàwó mi sọ̀rọ̀ bá mi bá sọ ní bó ti máa gbọ́. ọjọ́ ti ń lọ lórí mi èmi náà ti dàgbà wọ́n ti ń retí ọmọ nílé mi bàbá tó hun ìyá mi wọ́n ti ń retí ọmọ ọ̀hún ìbúrò mi dèdè pátárì ti ṣe ìyàwó bá mi bá sọ̀rọ̀ àsìkò ti tó o kó jẹ́ ká fẹ́ra wa ká múra wa wọlé ó wá dúró lórí pé àfi kó jí àlàní padà kárì máa kọrin lọ́jọ́ gbéyàwó bí tó ti bẹ́ kí n rówó. Pẹ̀lúmi. kí ni. ọjọ́ ló mà ti lọ lórí ẹbí kẹ̀kẹ́ mánowọ̀ ẹ̀ tó sì ń sọ pé èèyàn kan ló máa kọrin lọ́jọ́ wẹ́ẹ̀dì ẹ̀ gbọ́ kí ló ṣẹlẹ̀. Ah, ṣé o mọ̀ pé tẹ́lẹ̀ mo ti máa ń sọ fún ẹ hmm. wípé mi ò lè fẹ́ ọkùnrin tí ò bá ti ní owó lọ́wọ́ hmm. ó ṣáàrí mi hmm. mo lè ti sọ fún pé níjọ wẹ́ẹ̀dì wa o ọjọ́ ìgbéyàwó wa pé Àlàní Fàdákà ni mo fẹ́ kó wá kọrin fún wa ṣé wàhálà wà ń bíbẹ ni kí ló fẹ́ ká ṣe sí báyìí ọ̀rọ̀ ló ṣáà ti gbọ́ tó ti sọ yẹn. Ah, bí kò bá ń bá sọ̀rọ̀ ni lẹ́ẹ̀rin ìlú yìí eléré pọ̀ rẹpẹtẹ ọ̀n ilé wa ṣeré lọ́jọ́ ìgbéyàwó wa pọ̀ mo lábúrò kọ̀yìn kọ̀yìn mo kọ́. ṣé o mọ nǹkan tá a fẹ́ ṣe báyìí èmi mo mọ ìyàwó Alani Fàdákà ṣé wàá mọ nǹkan tá a máa ṣe báyìí tó bá ti ní ìdajì owó èmi máa bá ẹ bá sọ̀rọ̀ kó wá kọrin lọ́jọ́ wedding ìyẹn tún kọ́. ìdajì kí n bá ti ní ìdajì owó ó dà pé ìyá tó áfíríkà jẹ́ mi lé ẹgbẹ̀rún mẹ́rin ah, kí n bá lọ kí n bá lọ sọ́tún kí n bá lọ sósì má yìí rè bẹ́ẹ̀ ẹgbẹ̀rún mọ́kànlá sí mọ́kànlá. wo wo wo ní sùúrù ṣé o faramọ́ àbó faramọ́. kí n faramọ́ dajì owó yẹn. ṣé o faramọ́. mo faramọ́. tójú bá yẹjú. kójú bá yẹjú kóhùn má yẹ. kóhùn má yẹ àti sílẹ̀ bẹ́ẹ̀ jákèjọra fi sílẹ̀ bẹ́ẹ̀. tó bá jẹ́ ìwọ̀n fẹ́ wúri yẹn kó bá jẹ́ bẹ́ẹ̀ fẹ́ ibo mọ bó bá jẹ́ bó mọ ìjà parí sí rẹ̀ yẹn kò sí wàhálà kó bá jí ìlàjì máa la wá ìlàjì hmm. bá ń bèbí lọ́rẹ̀ ṣé kí n bá ti wá ìlàjì owó yìí jáde kálà ní bá ti wá kọ́ ni lọ́jọ́ ìgbéyàwó wa ó máa fẹ́ mi ó máa fẹ́ mi kálà ní bá ti wá kọ́ ni ṣé ó ti tán ó ti tán ó yá ṣá mi jẹ ó yá ṣá mi jẹ. ọ̀rẹ́ mi kí ni mo lè ṣe fún ẹ. ẹ dákun bàbá wa ọmọ yín ò ní kú. ọmọ mi ò tiẹ̀ lè eh, kú. gbogbo àdáwọ́lé yín báyìí yóò mọ yọrí sí rere lágbára ọlọ́run ẹ dákun ẹsà náà. kí ló dé kí ló fẹ́ kí n eh, ṣe. mo gbọ́ pọ́n náà fẹ́ sè mọ́. bẹ́ẹ̀ni. mo fẹ́ kẹ́ ẹ bá mi gbéṣẹ́ fọkọ mi ni. iṣẹ́ irú iṣẹ́ orin kíkọ ni orin lọkọ mi ń kọ ẹni tẹ̀sí mọ́ ní gbajúgbajà olórin. nínú ìlú wa yìí. bẹ́ẹ̀ni ẹni tẹ́ mọ̀ dáadáa. táwa ni ọkọ ẹ̀ hùn. ń bá lè rìn aláròsọ ni aláròsọ bàbá bílí ẹkùn olójú orógbó òun lọ́kọ mi ó sì mọ̀ ń kọrin dáadáa bó bá kọrin bó bá ilé kọrin. ó hmm. ah, ah. bàbá bílí kọ́ àbí bàbá kí ló ti pè é. bàbá bílí. òpònú màá ní ọ o ò máa ní làákàyè o ó máa fọ́fun máa gbé mu kí ló dé tí ẹ̀yin tẹ́ ẹ̀ kí ń ronú tẹ́ ẹ̀ kí ń ro làákàyè tẹ́kọ̀ máa ma bọ̀ jọ̀n jọ̀n jọ̀n jọ̀n ṣé àwọn ìṣẹ́hùn ló wà mú ẹ tóun ni ó wá ń bọ̀ wá bá èmi mo fẹ́ ṣe ìkómọ kémi wá pe ọkọ rẹ apààyàn kó wá débi pa ní ṣàlá ló ń jẹ́ yìí o kí n kú tàbí kọ́ mọ́ kú tàbí kí aya kú ọkọ rẹ alálùbáríkà ọkọ rẹ tó jẹ́ pé omi tó bá ṣe á à lásán èèyàn mẹ́jọ ni tó bá ṣe òhòhòhò ó di méjìlá ọkọ rẹ tó jẹ́ apààyàn ni kémi wá pe lérà apààyàn ẹ gbogbo àwọn èèyàn pàtàkì pàtàkì tó ń tí mò ń rí tí mò ń rí jẹ lábẹ́ wọn kẹ́ wá bá mi pa wọn kí wá dìdà bóyá dàbí. ìka apààyàn rẹ o ah, ìkàbáníyàn kò lè báwo olórí burúkú akíndani dání òkùnú àbò rí wèrè. ó ní òun ìyàwó àròsọ olórin ó ní ká gbé iṣẹ́ fóun kóun wá kọrin fún wájú ọ̀kọ́ mọ́. aláwòsàn tó kọrin nù lè tó kọ̀kọ́ kúkọ tẹnu ó kọrin ṣọlọ ìburúkú nìyí ni ṣáyẹn yín fẹ́ bàjẹ́ ni ọmọ kan ṣoṣo tí mo bí ṣé ẹ mọ iye ọdún tí mo fi wọ ọmọ nínú ilé tí mo rí mo wá tún jẹjà bí ẹyọ kan ẹ̀yin ní ẹ̀yin kọ kọkọ ẹ fẹ́ wá kọ mi bẹ ẹ fẹ́ pa mí lọ́mọ àbí ẹ fẹ́ pa mí lọ́kọ ayé yìí máa bàjẹ́ ni mo mọ iye àṣejẹ tó bá ròyìn fẹ́ kí má ròyìn fẹ́ bẹ́ẹ̀ kó má gbọ́ mo mọ iye àṣejẹ tí mo jẹ nínú ìlú yìí o mo mọ iye àgbo nídìí tí mo mu nínú ìlú yìí mo mọ abirúurú ìburúkú wọlé lẹ́yìn ẹ bá fẹ́ wá kọ ibi tí èmi ti bímọ ayé yìí máa bàjẹ́ lóyè máa lọ. ó yẹ máa lọ jẹ́ alákìísà ó ríra wọn àwọn òkú ọfọ́fun apànìyàn apààyàn ayákìlá ọmọ mi apààyàn rẹ o. tẹ́lẹ̀ ọmọ nínú mi pé alani fọ́dà ká nìkan ló kọ́ akọ́ mi tẹ̀lé má kọ́ ta nà burúkú olóko òun ẹlẹ́rẹ̀kọ́ olóko olóko alani fàdákà fújì mínísítà alani fàdákà fújì mínísítà. ẹ wo omi tuntun ti rú o ẹja tuntun ti wọnú rẹ o hmm. ń bọ̀ ń bọ̀ àwọn là o àwọn là o lédè kúkúrú kò ṣeré ní Moscow kí ni mo pè é. kò ṣeré ní Moscow kò sì ṣeré lábẹ́ iṣẹ́ ni ó ń ṣe ń bẹ́ẹ̀ o kò sì ṣeré lábẹ́ gítà iṣẹ́ ni ó ń ṣe ń bẹ́ẹ̀ o ẹni tó bá tó bá sọ̀rọ̀ mi lẹ́yìn mi ìfàlókò o bí èèyàn bá sọ̀rọ̀ mi lójú mi yóò tẹ̀ yóò bà tẹ́tẹ́ dì ní èmi ni mo sọ bẹ́ẹ̀ kí ló dé tí gbogbo wọn fẹ́ fọkàn sí ní tàǹsẹ̀ kàkàn sí ẹ̀rẹ̀ àdá táwọn ṣe yọ̀bọ̀ kẹ́ yọ̀bọ̀ kẹ́ yọ̀bọ̀ kẹ́ bẹ́ẹ̀ káàkiri. àwọn sì ló lé léré nílùú yìí ló gbé a síbẹ̀. kìí ṣe èèyàn. èèyàn kọ báwọn bàbá ti pa wá kò sẹ́ni pa wá. káwọn alájì. sọ́dọ̀ mi yé yín tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ jẹ́ àfọkànsí tá a bá o ẹ jẹ́ àfọkànsí tá a bá ń ṣe torí pé tẹ́mi bá da tẹ́ ẹ bá gbé kò sí kankan nu o. Mm, torí àwọn kankan wà tó ẹ pé tẹ́mi bá gbàgbé tẹ́mi bá ti jù tẹ́mi bá ti hàn ẹ wàá rán mi létí lóòótọ́ irú wa ti kọjá ẹni tí ó gbàgbé nǹkan ẹ gbàgbé o àti iṣẹ́ kọjá kásọ́pá fẹ́ gbàgbé nǹkan ah gbàgbé kẹ̀ àbí tí màá fọ́ rárí màá mú orí ọwọ́ ọ̀hún báyìí gbogbo tí mo bá bẹ́ẹ̀ rántí ó wà ní. àwọn kọ̀ǹpóòsì gbúdọ̀ sí orí ilẹ̀. àwa ti kọjá a ti kọjá tí ẹni tí ó máa sọ pé àgbàgbé nǹkan ràn wá létí sáà ni. àìbí kò àṣejẹ. òkìtì táta níta tí ó yẹ ní ilé la ti ń dán wò kẹ tó wá yẹ̀yẹ́ mi délẹ̀ mo gbọ́dọ̀ mọ ibi tí pa oníkálukú dé kẹ mọ́ lọ́mọ gbé mi yílẹ̀ níta onílù ẹsẹ̀ lu ẹjẹ́ ń gbọ́lù. lọ́n gbé fún.

Ah, ah. ṣé ètò aṣọ ní kínní àbẹ́ ètò àṣẹ ní kínní tó bá jẹ́ pé kínní ló fẹ́ lé mú kínní ti bí ó lè mú lórí live wire ah, àmọ́ rò pé gbogbo ohun tí ìwà àti mọ́níjà jọ ń ṣe etí mu kínní sìgá yìí má rò pé gbogbo ẹ̀kọ́ ni mo mọ o. irọ́ o gbogbo ẹ ni mo mọ o mo kàn ń dẹ yín mo ń wà yín dẹ ni o. ṣọ́ra yí ẹ ṣọ́ra yí ẹ. mọ́níjà ń kọrin sí la ni. ń kọrin sí la mọ́níjà àbábá lọ́rọ̀ ẹ̀ mo pàlù fún yín àbá bá lọ̀rọ̀ tí ẹyin ajá jẹ́ ń gbóhùn rẹ̀. ó yàtọ̀ sí wọn ibi tẹ́yìn gbórí sí ẹ̀ bórí ń bẹ̀ mọ́ àwa bórí ń bẹ̀. bàbá mi mo rò dé mọ̀mọ́ mi mo rò dé ń wé forí balẹ̀ bàlájà ẹ̀jẹ̀ ń bẹ̀lẹ̀. ìyá yín wo ló rò dé. ajá ń bá yàn ìgbà wo la eléré ifá ṣé a fẹ́ lọ ṣeré fáwọn ẹlẹ́bùn bọ̀ ni àbí. kò yé mi kí ló dé tó mú ni lọ́dọ̀ àwọn gẹ̀lẹ́dẹ̀ àbọ̀ ya ni. ìjọ ni mo ah. Ah. ti kọ́ ru orin bá ń jáde fún ọ rí. Hmm. tẹ́pọ̀ wèrè orí àìpò lọ́wọ́ sí lórí tẹ́pọ̀. ẹ ò ṣe lo báírò. ẹ jẹ́ ń kí mi kíkọ ah. padlock ni. bàbá mi mo ròde mọ́mọ́ mi mo ròde. bàbá bàbá bàbá òṣìwò ló ròde. bàbá tó wà ní sẹ́yìn inú yín bí mi o eh? inú yín bí mi o níbo ni wọ́n ti dáhùn orin onígẹ̀lẹ́dẹ́ tó ń wá kí. mo káfíà mọ́ ọkọ lọ́wọ́ èyí. káfíà mọ́ ọkọ lọ́wọ́ end credit lọ́yẹ kọ́ róòlù ní dirin òsì ọ̀dẹ òsì tẹ̀ tí ọba sílẹ̀ gan kéèyàn lóun fẹ́ fi lélẹ̀ fẹ́yìn yìí ah! kéèyàn lóun fẹ́ fi lélẹ̀ fẹ́yìn yìí sẹ́yìn dé fìlà tí fìlà dàbí ẹnu ẹ̀rọ òsì ara ah, da. ó ti bẹ̀rẹ̀ látòrí caption. area. wọ́n á gbé ẹ̀. area yẹ yẹ wọ́n gbé ẹ̀. wọ́n di ọ̀dì. Ah, ah, jẹ́ gbóhùn rẹ jọ. ṣé mo lè kọ́kọ́ bí fi ibi kíkì tọ̀dọ̀ yín kí n fi wọlé kí n kọ́ kí n kí n tó ti àwọn elégbè tó kù. mo fi dàn mí fi mọ́ bá mi jà òpònú. onílù mo dáràn tí orin náà ni láì pajá ó ti yé mi ó yá ẹ wọlé wọlé kalẹ̀. wo kele wọn á pé wọn kò mọ̀ pa music tá a fẹ́ wọnú orin bẹ́ẹ̀ yẹn onílù la máa kọ́ kíw tá a ti kíw ó ti mọ̀ nínú tá a fẹ́ wọlé sí ó yá nílù. mo fẹ́ kọrin ni ọ̀gá olórí wáyé olórí wá jọ̀wọ́ o ìwọ la wá gbójúlé ṣé tó bẹ́ẹ̀ kọ́ náà nù. wọ́n fẹ́ kí wọn láìsí òdua mo mọ̀ dáhùn. ọmọ ṣe o. bébí mo wí fún ọ. ọmọ ṣe o. lóbìnrin orin. òkèlè. òkèlè awoko. song song. sẹ́mi. ebe. ah song bọ́ọ̀lù nígbà. mo jẹ́ gbóhùn rẹ̀ àbọ̀ kò ponú lélẹ́yìn ni. ẹ samson. ṣé mo ní mọ̀ kí bọ́ọ̀lù kì í song gbà ni àbọ̀ ó yà wèrè ni. ẹ ṣe èmi gangan kí n kọrin. èdè má kọrin. orin rẹ̀. ẹ orin gangan lẹ o. Hmm, music music. kọrin kó tó ṣe kiri. bẹ́ẹ̀ni sọhùn wa. náà testing microphone. ọ testing microphone. calm down. Eh. ẹ ta ló náà tó ń sunkún. mo tẹ̀sí ohun mi ní wọn ọ̀nà mi. ohun wo. mo gbé látòrí àìtẹ́ǹpò ni. ló wá lo ẹnu wọn náà bí sọ kẹnu bọ̀ ńlẹ̀ ni. so o fẹ́ kìsì ya yín ni. irọ́ yóò kìsì ẹnu mọ̀mọ́. sọ̀rọ̀ ọmọ fẹ́ rẹ̀ ó dáa kò burú. èmi ò kìsì sódà. Eh, ẹ kúkú tẹnubọ̀ ya yín lẹ́nu. ìkẹnubọ̀ wọn ti wà lá. mo lápá rọ̀ gbogbo ah, yín pátá la pààrọ̀. ẹ pààrọ̀ wa láì sasọ. àti mọ́níjà àti mọ́níjà. Ah, ah, nítorí tọlọ́hún ìrẹ́ nìkan kan fẹ̀yìn lẹ̀ fún. Hmm. ipe kéèyàn tiẹ̀ síkì díẹ̀ ráńpẹ́. ipe à èèyàn wá gbére o èèyàn wá ní à ẹ̀yin ọmọ yẹ kónisẹ́ lọ o kẹ́nìkan lọ líìdì orin lọ́run nù yín ẹ lè rorin kan. ẹ jọ kọ̀ǹpó sẹ́rí ẹ̀yin náà ẹ mọ̀ dà papọ̀ láti jọ àwọn eléré kọ̀ọ̀kan tá a mọ̀ láwọn aside kinní náà hmm. pàṣọ ò gba eré rí kó wá lórí ẹ̀ kó ní kí sinà lọkọ. bẹ́ẹ̀ni ẹ sọ̀hún tí pàṣẹ bá gbére torí yóò bá rere tí yóò bá ríbi eré lọ kò ní sọ pé táyé kó sì lọkọ. ẹ ṣe táyé wá gbére lẹ́yìn rẹ̀ ni ah, ah, ah, ẹ mọ ẹ mọ gbà mí torí Ọlọ́run. dìndìnrín lélẹ̀ tó sùpà bá gba eré tó sùpà ò bá ríbi lọ sí kò ní pé tọ́ndà pé kó lọ kọrin. ẹ tọ́ndà nù kó sí pé kòkòrò kòkòrò obìnrin jẹ́ lóde. kòkòrò tó ti fleet ń jó ni. ẹ ẹ ẹ ẹ ẹ mi ṣé kòkòrò ti wá kú dànù ní báyìí ó ti tún tírìtì ẹ̀. ó ti rí tírìtì ẹ̀ padà ó ti tírìtì ẹ̀. èmi èmi ò ti rí àwọn kòkòrò ti ya òpònú dídìrín. ọ̀gá o ọ̀gá o ìyá yín nìkan ni lè tẹ̀sí ohun ẹ̀ wò. ìrèdè ìrèdè òwò bẹ́ẹ̀. pa ṣì wà mí. bọ́ọ̀ bàbá bàbá mi lọ́wọ́ là ń dòwò jọwọ́ kánà okùn ń wè mú ọ. o ṣe ara ta mọ́ ẹ. ẹ ẹ dákun torí Ọlọ́run ẹ wá gbà mí kẹ́ ẹ rà ń kalẹ̀ sẹ́rí àwọn tó bí mi nínú ẹbí wa gẹ́sẹ́ kí mo kú yà sí di orin ẹ lásán sẹ́rí bàbá bàbá mi orin wọn kọ kí wọn tó kú wọn ò kọ́ là sí bàbá mi gangan fúnra wọn òun làwọn náà kọ tí ẹ kú àwọn náà ò là ó sì wáá jẹ́ pé mi àròsọ bàbá bílí tí mo ti bọ́lọ́ onímọ̀ jẹ́mu pé iṣẹ́ orin yìí àkọlà fọmọ olórin ni àlùlà fọmọ onílù ó sì wáá jẹ́ pé orí tèmi ní gbogbo láburú láburú báyìí ti ń ṣẹlẹ̀ ẹ ṣàánú mi. òjòrògbò ó hmm? gbọ́ bí ìfàkànṣe sọ ni ó ní èjì lọ́rẹ́ gbà ọ̀rẹ́ ògbẹ́ta adíáfúnṣá aróyè ọmọ aṣáworoko ọ̀pẹ̀bẹ́ awọ ẹsẹ̀ adífáfún ẹsẹ̀ lọ́jọ́ tí gbogbo ara ń ṣèpàdé tó ń pẹ́sẹ̀ sí wo ojú tí wọ́n fi ń wo ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ kọ́ lórí rárá àti iṣẹ́ tó ń ṣe iṣẹ́ orin iṣẹ́ ayé ni ẹni bá sì máa jẹun gbọ̀ngbọ̀n. bá a ṣe nǹkan mi tó yàtọ̀ téèyàn bá tẹ́ ń di nísìnyí kí ni iṣẹ́ kò ní sí ní bá a kọ́ sọ́ọ̀ bẹ́ẹ̀ ni ẹ wo ẹ ṣàánú mi ẹ ṣàánú mi torí ọlọ ẹ wá ọ̀nà mi ta lè gbé gbà ní òfẹ́ à ń lọ ṣe nǹkan à ń ṣe nǹkan wọn á ní kó lu ẹ lọ mórí òkú tútù wà ìmọ̀lẹ̀ ìlú ẹ̀yọ́ ẹ̀fọ́ parí gbogbo eléyìí. àrísọ kò sẹ́nà àbáyọ kankan ojú èyí tí mo sọ lọ iṣẹ́ orin tẹ́ ń ṣe yìí gbogbo àwọn tí wọ́n rí oníkálukú ń tẹ́ ń dì ní ṣé o mọ̀ pé ẹni tí ó bá jẹ́ èèyàn yóò jẹ́ èèyàn. Ah. ẹ wò ẹ wò ẹ wò ẹ mọ̀jà mọ̀ ẹ mọ̀jà mọ̀ torí pé a fẹ́ ṣe nǹkan dáadáa nílé ayé ká mọ̀ múra ọwọ́ inú gbó lọ sẹ́yìn ẹ mọ̀jẹ̀ kí n tàn yín o sẹ́yìn gbogbo àwọn barista náà oníṣẹ́ àwọn ọkọ̀ fún wọn tó kú wọ́n ṣáà nípa arégbà wọn kú tán àyìnlá ọmọ wúrà nù wọ́n mú látẹ̀yìn wọ́n ti mú bàbá ṣe gbogbo àwọn ẹbí rẹ wọn sáà sì ń gbádùn gbogbo nǹkan tó ṣe kalẹ̀ ṣàánú mi ni. kàdígbò tiẹ̀ sọ nǹkan fẹ́mi náà lẹ́yìn àgbo kí tèmi náà dáa kí n kí n nípa rẹ̀ nínú orin tó o bá ṣe sọ́nà àbáyẹ kankan ju tí mo sọ wọn lọ. ju pé mi ní ríṣe lọ. òun nù. iye mi ní ríṣe lọ. àbákùsì làṣẹ ewu rẹ. òun nù. ìfọ̀ gbọ́ àtọ́. ìdúgbò kan dúró látàárọ̀ òwò àwọn méjèèjì tó wá bá wọn sí ilé mo sọ fún ẹ pé èmi kan dé bí mi ò bẹ́ẹ̀ níbọ̀dì ni wọ́n ti jáde ẹ èyí ọ̀gá ń sìn mọ̀ wọn mi ò rí wọn ìyàwó wọn náà mo délé mi ò bá wọn. Ah! ó sú mi o. ìyàwó ọ̀làní náà ló ní kí n wà. àjọ ní àdéhùn ẹ eh. eh, ó lọ́rọ̀ mi kan tó fẹ́ ṣe wedding ó dẹ̀ sọ wípé òun fẹ́ àlàní gangan ló máa kọrin fún òun lọ́jọ́ ṣíṣe òun so èmi àti ìyàwó ẹ̀ dẹ̀ ti sọ̀rọ̀ ó dẹ̀ ti ní kí n kó dajì owó wá. ẹ gbọ́. ẹgbẹ́ nǹkan tó sọ náà nìyẹn. ìyàwó àlàní fàdákà eh. ó ní kí wọ́n kó owó wá owó eré àbí. owó eré of course. owó tó máa fi kọrin àbí. ah ṣé ó lẹ́tọ̀ọ́ láti gbowó lọ́wọ́ ẹ̀ ṣá. Ah, mi mọ̀ yẹn o. Ah, ọlọ́run máa yọ ẹ o ah, kálukú òfúdo sanwó sígbà tú nìyẹn lọ́wọ́ léèyàn sanwó sígbà tú o sanwó yẹn nù ṣó lẹ́tọ̀ọ́ àti gbowó ni. mi mọ̀ pa ẹ̀. ó mọ̀ kí mánéjà ló lẹ́tọ̀ọ́ àti gbowó ni ó fẹ́ máa gbà ṣé mi ṣe àbí ó dà gbọ́dọ̀ ti fẹ́ yé mi báyìí àlà ní fàdákà fúnra rẹ̀ gan kò lè gbowó eré. kò lè gbá kí ni. kò lè gbá owó eré tó bá sanwó fún ó sanwó nù ni kí n kó fún yàwó kí n kó fọkọ ṣebí kankan náà jà làwọn méjèèjì. kó kó fún yàwó kó kó fọkọ ìkankan náà làwọn méjèèjì òbí gbìyànjú ẹ ah, ah. gbìyànjú ẹ kí wọ́n kó fún wọn kó wá kan tó máa ṣẹlẹ̀ Àlàní gbọ́ Àlàní máa kọ́ ni èmi ni máa gbowó èmi ni mo fáwọn èèyàn déètì ah, omi máa gbìyànjú ẹ o àti ọmọ mi ni máníjà eléré ńlá lágbo ńlá kó ń bẹ. ẹ kí làwọn fẹ́ ṣe báyìí. ẹ ẹ ṣe sọ̀rọ̀ ṣe sọ̀rọ̀ ẹgbẹ́ fẹ́ ló tọ́ fẹ́ ká ṣeré fún ẹ hmm. kárẹ̀ fi gbogbo ara ṣeré kò dẹ̀ gbádùn wa ló ti yé owó yẹn wàá kó fún mi ṣé wà lọ́wọ́ ẹ báyìí. kò sí lọ́wọ́ mi kò sí lọ́wọ́ ẹ hmm. kò sí lọ́wọ́ ẹ kò sí lọ́wọ́ mi ẹ ẹ o fẹ́ kó lé àbí. kò sí lọ́wọ́ mi mo ní pé kí n wá bá pé ibo ni kí n ti wá fún lówó ni. kò ti wá fún lówó ìwé òkè ìgbà ló wá fẹ́ kó wa. sẹ́yìn ni màá fún lówó ni àbí ìyàwó ló fẹ́ fún lówó àbí. ẹ ṣe bí ìyàwó ló fẹ́ fún lówó fún fún ọtí ọ̀dẹ̀ ń sọ̀rọ̀ ìyá ló yẹ fún lówó ó yẹ jẹ́ ń sọ̀rọ̀ gidi. ní orí owó yẹn ó máa wá kó fún èmi nílé ilé ọ̀dọ̀ mi ló ti máa kó yẹn fún mi. ilé yín. ẹ ẹ ṣùgbọ́n mi ò mọ lẹ́yìn. ẹ ó yẹ ń sọ̀rọ̀ èmi á ju ewé ṣe máa mọ bẹ́ẹ̀ tó bá ti dá àgọ́ ọ̀kà tó ti yẹ kó sọ pé òun lọ sí agboolé bàásì níbi ilé ọ̀kẹ́dì yẹn wàá rí mi ó ti rí mi tán kó béèrè mi máníjà eléré làwọn pé méjì èmi náà ni wọn lẹni fẹ lomi ṣe mi. àmì àmì àmì ṣàkó fún. èmi ni. ìdajì owó ni o. ìdá ẹ ló ń kó kiri tó ní kéṣù wá ṣe eré fún ẹ. máa gbà má jẹ kó pẹ́ o o ti gbọ́ a ah, kí ni gbogbo jáde àti gan-an kí ni jáde àti tó ń ṣẹlẹ̀ gangan náà ẹ ẹ kọ́ fún mi ah, ẹ̀dúró náà kí ló ń ṣe ìyàwó àlàní náà tó fẹ́ gbà ṣe mi ṣe ni tó fẹ́ di máníjà ni kí ni gbogbo orí burúkú ìtòrí ọ̀lọ́ tó bá wọ́n wà ní máníjà ń sọ̀rọ̀ òun rẹ̀ kì í dédé bínú o ọmọ ẹ̀ ló ń fa òun rẹ̀ o ayé bẹ̀rẹ̀ o òdẹ̀bọ̀ nǹkan tí màá ṣe sọ̀rọ̀ ẹ̀ ó kọjá ìjọ òwe tó ń jó ni òkú mọ ojú òun jó àwọn máa gọ̀ọ̀dì gọ̀ọ̀dì gọ̀ọ̀dì òṣì ìkejì ọmọ ìlú mọ̀ jójú tó pọ́n tó pọ́n látòkè délẹ̀ yẹn kí ló wọlé burúkú gan-an ah ìkọ́dẹ́rẹ́ bí wo àjẹkù dàbí tó pa àjẹkù ìbí wo mi. ẹyà ayé já lọ ẹyà máa lò ní wọn ti máa dúró dé wọn ẹyẹ ká máa lọ ẹyẹ ká gbéra sọ. mọ́nìjà ẹ̀wọ̀n bọ́lá kó bá gọ̀ aláàlá rẹ̀ gọ̀ èmi o èmi o ajamadan ọ̀kan ṣoṣo ọmọ tí o ṣe tí o ṣe exchange èmi ò lóde kankan ọlọ́run sì mú yín àṣírí yín tún sí alọ́ orí yàtọ̀ sí ni olórin kan ló ní mo lè ní kó mèlé dúró kí sẹ̀kẹ̀rẹ̀ dúró bá tó kọrin tó dùn sí ẹ̀yin ò lè kọ́ ló mọ̀ lébàá dúró tí sẹ̀kẹ̀rẹ̀ dúró àṣírí yín tún. ó ṣe kí ni ìwọ sọ pé wò ó lọ àbí èmi ò lọ Àjàmbàdàn lẹ́nu tiẹ̀. ẹ mo ti gbọ́ ogun tó bá lọ kó jókòó àìwọ ló mọ̀ ẹ wo bí wọ́n ìwọ́n ti ẹja lè jẹ́ ká lọ síbi tá à ń lọ ká ṣe kíá. èmi ò lè gbé bọ́dì mi rárá ni mi ì lè gbé bọ́dì mi ibi tí mo wà mo gbé bọ́dì mi tì kọ́lá yìí lè gbẹ́sẹ̀ débi bọ́dì ah. Ah, ẹ jọ torí ọlọ́run kí ni máníjà ngba tí wọ́n mú ẹ̀yin débi báyìí ká sọ pé ngbà tí wọ́n mú ọ débi bóyá ká bọ́lá ara wa jẹ́ pé bẹ́ẹ̀ ah, ọba wa nù yìí ni ti débi báyìí nìsín òun lọ́wọ́ yìí Ah, ìwọ wo bọ́ ṣe tó ìwọ àti fàdákà lẹ́jọ́ ń da pín lẹ́jọ́ àmọ́ wá sọ ọkàn káàkiri láì sàparò. Mm. láti gba àwọn ti láàbára rẹ sẹ́jọ́ ti yọ sọ́bsidì lórí gbogbo wa. wọ́n dẹ́gbẹ́ náà bẹ́ẹ̀. àwọn tí wọ́n jẹ́ àwọn olórin kéékèèké gan àmọ́ gbádùn táwọn ọmọ tó wà lẹ́yìn wọn gan jẹ mm-hmm. káwọn ti wá sọ pé àwa tó tẹ̀ tó jẹ́ pé eléré ńlá la ń tẹ̀lé à ń tẹ̀lé eléré ńlá wọn rí wọn rí ṣe ńlá lára wa ẹ àwa ọlọ́mọ àwa tó jẹ́ pé eléré lágan là ń tẹ̀lé wọn wá rí àpá eléré lákàgán lára wa àwa tá à ń gbègbè gan irú èmi ní ìsúbà ẹlẹ́gbẹ́ tèmi bí ọ̀gá báńdì olórin ìbòmí ni. ọmọ iye olórin ńlá títí ń kọ̀wé tá a dá lò. gàjí ti lọ ọmọ káwọ́ sì bá wa bí sẹ́yìn. manager hmm. manager ṣé o máa listing kò gbọ́ dáadáa ah, ẹlẹ́nu wọn náà. sori ayikọ́dún lẹ́nu ẹ̀ dédé bínú. èmi ṣé o máa listing. kó o ṣe o máa listing. manager mi. ṣé o máa listing kò dédé bínú ọmọ rẹ̀ ló ń pò fà arífún kò tó dání àgbàjà kadiri bẹ́ẹ̀ mi ṣe wáyé mo ti conclude lọ́kọ ara mi pé mo fẹ́ má lágbá eré ẹ̀gbá community wọ́n ń pè mí gidi ni o wọ́n fọwọ́ bẹ̀ mí ni o ah. ṣùgbọ́n kó tó dé onírú rẹ̀ kákọjọ sọ kákọjọ pín kájọ là ṣé ẹ̀rẹ́dì àti ìfowókún gbogbo owó ẹlẹ́gbẹ́ pátápátá àtọ́nílù abẹ́kù rẹ̀ dì wọ́n ń dà fún kí lè bá lè fà ń ṣeré o tipa fẹ́ ṣiṣẹ́ lẹ̀ owó wa àfẹ́ ìlẹ̀kùn kódà ìjọba pàápàá èèyàn ń ọdún márùn-ún ọ̀nfẹ́ ọ̀nfẹ́ lẹ̀kùn ọ̀nfẹ́ ọ̀nfẹ́ oko owó owó ṣiṣẹ́ dọ́sẹ̀ sọ pé gbẹ̀mà rẹ̀ mu gbẹ̀mà rẹ̀ mu tọ́lọ̀ lọ sẹ́yìn kò tó dá gbẹ̀mú lẹ́ni ẹ̀ka nẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ sí gbádùn ká nẹ̀tẹ̀ mọ̀ sọ pé ẹ̀ka ká má gbéraga pé ẹnu ilé ńlá ń ẹ ti pa àmọ̀pọ̀ lórí gbogbo wa bí ó dà bó ti gbọ́ nǹkan tẹ sọ ẹ adùn ní ìwọ nǹkan. ẹ wo ẹwọ ẹwọ jọjọjọ ẹ bá dọdọ tèmi rárá o ah, ah. ẹ tó gbogbo bẹ ṣe ń sá mi ò dá sí i ẹ bá dọdọ mi o sẹ́rí tí ọ̀gá yín bá kàn láti fi owó kún owó wa ah, èmi àdúkẹ́ gan ìṣetán láti gbé bọ́dì mọ́ bọ́dì ti steve lọ́wọ́ yìí o ìṣetán láti gbé bọ́dì mi mọ́ o ẹ wo ẹ jákòó torí ọlọ́run ẹ wọ ara yín iṣẹ́ gan pé lára ti yín gan ẹ wẹ yín yín ìdílé kún bẹ́ẹ̀ ọlọ́run kúkú ṣe kúkú lẹ́bùn òní ẹ máa kọ́ lọ́kẹ́dẹ̀ máa jó sí. Ah. ọjọ́jọ́ ni gbogbo kọ́mu lọ́jà. ẹ kọ́mu lẹ̀ já. ọjọ́ kọ́mu já. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹyin ọ̀rẹ́ mi ẹ wo bí ẹ wo tẹ́ ń sọ ó yé mi ṣe gbogbo tẹ́ ṣe gbogbo tẹ́ sọ àti tẹ́ sọ ogun ẹ ti yé mi ṣe tí ojú bá ń ṣe ìpín báyìí ẹ jẹ́ ká yọ ìpín yẹn ká mọ̀ pé ìpín ojú yòó ń ṣe ìpín ká tá dànù ó ti yé mi èmi kàn fowó kówó lẹ̀ ń sọ èmi kàn ti fẹ́ sọ tipẹ́ owó tèmi kàn ń gbà tẹ́yìn bá gbowó sùn tọ́wọ́ ẹ̀kọ́ fún yín lówó tọ́fọ́ owó kówó wá fi kó ti mánéjà náà àwọn ọkọ ni mo fẹ́ kẹ́ èrò mọ́ mi lára ṣẹ̀páníjà ló gbére tí n bá dẹ̀ lọ sóde ìdábàá lóde ó máa ó máa ó máa ó máa débè mi fún ara mi kọ́ mi fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ni ẹjọ́ ẹ fi tè ní ìyá mi tẹ́ ẹ bá ti fi yá mi tá a bá ti lọ tá a bá ti dé a máa wá àtúnṣe sórí ẹ ẹ má fọkàn sí ẹ má ẹ wo bí ẹ fọkàn balẹ̀ ẹ ti gbọ́. lẹ́yìn èyí èmi kò lè fèrè lẹ̀ kí n sọ pé mi ṣe mọ́. manager manager. ẹ mo wà pẹ̀lú ẹ. èmi àbọ̀ ọ̀yàn mi sọ̀rọ̀ a lè lo èdè ni lẹ́yìn òde ni ìyàtọ̀ máa wà ah, ọ̀rọ̀ àkọ́ ah. mm, mm, n ha ìyàtọ̀ máa wà ah, má ṣe ọ̀rọ̀ má ṣe ìyàtọ̀ máa wà ìyàtọ̀ fẹ́ gbọ́ nìyẹn ọ̀rọ̀ àkọ́ a kì í ṣe sí ọ̀rọ̀ ṣé ìyàtọ̀ máa wà èèyàn mi hmm? ìyàtọ̀ máa wà ẹ̀ka láṣẹ lé mi ẹ jẹ́ ká lọ. ndí ndí ndí mánìjà ẹ kọjá nínà o. ẹ fi yá mi. sani o ní sáyé. sani o dé láti nà yìí. ìyẹn kọ́dọ̀ ẹ kọ́dọ̀ àwọn ẹ mi. ẹ wo kí yàtọ̀ ya wà ní o. torí gbogbo gbogbo òbàdí báyìí akọrin tó gbogbo òbàdí a máa bẹ̀rẹ̀ sí máa rò. ọ̀sẹ̀ tó máa bẹ̀rẹ̀ fọwọ́ bẹ̀rẹ̀ wẹ̀wẹ̀. ọ̀bẹ̀rẹ̀ gbogbo tó ń yọ ọmọ yìí gbogbo bọ́ jọ tiẹ̀ ló ti yọ. adẹ̀sọ dídọ́ mọ́tẹ̀ ní àná àwùjọ ọmọ láì ṣe ṣe sí ọmọ yìí ẹgbẹ́ ọmọ yìí gbogbo jọ tiẹ̀. ẹ bí ẹja máa lè fọwọ́ bọ́jọ yìí. Ah. ẹ wo gbogbo àsọ́fà kọ́ ló ti gbó lọ́dọ̀. ọ̀rọ̀ mi bá kó. ẹ̀yin náà kọ ẹ̀yin kọ́ ẹ̀ bá lọ. báyìí jà kéésì ẹ̀yọ́ kéésì má wàá gbé máníjà lásán wàá ní máníjà eléré ńlá máníjà eléré ńlá lágbo ńlá. bọ́dẹ̀ ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́. ló ṣẹlẹ̀ gangan. máníjà sori eh. bí kánífà àfọwọ́ṣeré tọdún yìí tó ṣe máa dùn tó máa láàrin tó jẹ́ pé ah, wọ́n máa mọ̀ pé àlẹ́nu nínú ìlú yìí irú ẹ̀ mo ṣe pé ẹ́ o. <laughs> torí kánífà lẹ́sẹ̀ pé mi òbí kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan kò tí yé mi. sori bí àlàní fàdákà bó ṣe máa kọrin mọ́jú tó máa kọrin mọ́jú tó jẹ́ pé àwa ọgọ́ máa jó mọ́jú a máa ṣayé mọ́jú bẹ́ẹ̀ ah, ah, ah, mo ṣe pé o. ibi tó wá ti wà lẹ̀ fàdákà wa kọrin kò lọ́dọ̀ méjì ni kò kọrin lọ tó bá ti wà yẹn sọ fẹ́mi fàdákà wa kọrin ju bí ẹ̀ṣẹ̀ lérò lọ. ọ̀ṣẹ́ wo máníjà tó fẹ́ gbọ́ torí òun ṣe òun mọ̀ nísìnyí àgbọ̀ kankan o ẹ̀bẹ̀ kan làwa fẹ́ bẹ́ẹ̀ kó bá wa bẹ àlàní fàdákà kó má lọ jẹ ojú wa o kó má lọ disappoint wa o torí carnival yìí gbogbo ìlú ti mọ̀ gbogbo ìlú ti mọ̀ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ nípa bó ṣe máa ṣẹlẹ̀. ìkókó ó dàrú wàhálà. máníjà náà ò ní fẹ́ forí ọ̀ka ọ̀hún. máníjà mọ̀ mi àbó mọ̀. àbá ah, ah, ń sàjẹ́ ojú ogun. jọ̀wọ́ jọ̀wọ́ ọ̀jù ló kọ̀ jù ó kọ̀ jù omi mi ò lè jẹ́ kí wọ́n bí mi kú rí àtàlọ́ máa rí rí tó wà lóhùn mọ̀ yàn ẹ̀yìn aláyàlú yìí rè é ẹ̀rú ikú tó ti ń bá. ṣé so manager báwo la ṣe máa ṣe báyìí tí fàdákà máa fi wá ṣeré fún wa mọ́jú. fàdákà ṣeré mọ́jú mm-hmm. ìyẹn màá bẹ́ẹ̀ lè bákan o ìjọ tí mo ti ń tẹ̀lé fàdákà fàdákà kọrin alẹ́ rí dépò kó kọrin mọ́jú. ọ̀gá ṣírí ẹlẹ́jàre àmọ́ ṣé o fẹ́ sọ fún wa pé ẹlẹ́jà ló àánú sandin ni àmọ́ but mo fẹ́ kó yàtọ̀ mo ti lẹ́rìí mo ti sọ fáwọn èèyàn pé yé mo ní connection èmi máa ní mánjà má jẹ́ kójú tì mí o. ẹ ọmọ tó ṣẹlẹ̀. mánjà má jẹ́ kójú kó tì mí o. òbí fausa jogojogo. mánjà má jẹ́ kójú tì mí o. fausa jogojogo gbọ́kọ̀ tẹ́mi náà fẹ́ sọ fún ẹ òun lélẹ́yìn ó kéré gan-an tí ó ti yẹ tí ó ti hmm. ẹ láti di pé kí fàdákà wa kọrin fún ọ yẹn eh. tó bá ti wà hmm. fàdákà kọrin. owó bá wà eh. ṣé wo mọ̀ pé nǹkan tí owó bá ṣe tí ilẹ̀ báyìí ló máa gbé eh. owó wà lẹ́ẹ̀wọ̀n gan tó sọ ẹ̀ra ah. sọ kí n mọ́ sí ẹ̀ra kí ló sọ yìí mo kọ́ lè kọrin fọ́jọ́ méjì tí kankan ò ní ṣe. pàṣẹ jogo jogo omi omi jẹ́ ká fọkàn sí pé ó ti ṣe ṣe nígbà tó ti lè sọ fún mi pé èmi náà ó níye tó máa fẹ́ mi lọ́tọ̀ jẹ́ ká ní lọ́kàn bó ti ṣe ṣe ọkọ tó wá ìṣẹ̀lẹ̀ rẹ̀ sórí ọ̀rọ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ ta a máa lọ ká fada ni torí tó bá ti ń sọ̀rọ̀ yẹn tó ń sọ̀rọ̀ yẹn kó máa kó máa pọ̀ níbẹ̀ kó máa sọ̀rọ̀ owó kó máa sọ̀rọ̀ owó káàbọ̀ owó yí lọ́kọ̀ padà tí ó ká nípa yẹn ó ti ní ṣíṣe. mọ̀nìjà irú ọ̀rọ̀ wo ní tẹnu rẹ jáde o ṣé ọmọ pa àgbọ̀dọ̀ sí rí alẹ́ ni. àbàbà ah, mo sọ fún wọn o mo o. ẹ wo fàdákà a mọ̀ pé kì í ṣeré alẹ́ ṣùgbọ́n mo ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ní connection. ẹ wo Sherry ẹjọ́ ìṣeré fún wa kò sẹ́ni tí ó mọ̀ ń lu ìpè ẹ̀ kì í ṣeré alẹ́ ṣùgbọ́n èmi fa hausa mo ti lẹ́nu gan-an mo ti ní mo ní connection mo ní mo mọ̀yàn. bàbá alani fàdákà ṣe rí kò sí iyekíye tẹ́ ẹ fẹ́ gbà táwa kíni yóò ní fún yín owó tó bá ní iye báyìí àbùkù kan. ẹdùn náà mọ́níjà kálá wọn. Ah! fàáúsà jogun ojógun rè ìyálàyà tó ń sọ tó talẹ̀ lukakiri gbogbo gbòòrò owó ṣeré kànífà ìyàláyà wọn ló jókòó yìí. wọ́n sá jogojogo. ìyàláyà tó wà ah, wọ́n lòdì. Ah, ah, àwọn ń gbókọ yìí òdu ní ẹ sáì mọ̀ olóko ó kọ yín tẹ́ndà sẹ́rí ó ń tẹ́ndì. <laughs> ọ̀gá wọn mọ yín sọ nìyẹn o wọ́n jẹ́ kó ní mọ̀ fún mi pé èmi gan fúnra mi oníye tó máa fún mi wọ́n ní gbogbo àwọn ẹ̀yìn wa pátápátá gbóná gbogbo ọ̀nà ọ̀ máa fún lówó ọ̀yà mi lẹ́nu o. ẹni tí tẹ́ bá fẹ́ gbà máa fún yín. ìyẹn gbọ́ wọ́n lè lẹ́fẹ́ gbà. mánìjà jẹ́ kó fẹ́ràn ara wọn sọ̀rọ̀ èlò gangan báyìí lẹ́fẹ́ èlò lẹ́fẹ́ gbà. ẹ mọ gbọ́ sẹ́ rí eré alẹ́ tiwa náà ta sọ páyì sí kì í ṣe pé nǹkan kan mi wà ń bẹ̀ bí kì í ṣe pé ṣe mọ̀ pé eegun tó yóò fi ṣeré láàárọ̀ ń lè yóò fi ṣeré lọ́sàn-án àmọ́ tó bá dọ̀wọ́ alẹ́ ní sọ̀ọ̀sẹ̀ síìtì ṣe mọ̀ pé ní sọ̀ọ̀sẹ̀ síìtì yóò ti mọ rẹ̀ yàn díẹ̀díẹ̀ ẹni mi sì máa sọ pé ẹ mọ̀ gbèrè alẹ́ ẹ̀jẹ̀ gbogbo eré tá a bá ṣe ọ̀sán mọ́rọ̀ lẹ́ǹkankan ni àmọ́ bẹ́ẹ̀ ṣe wá ní àwa lẹ fẹ́ lò ní ọdún yìí ẹ lẹ fẹ́ ṣe fowó ṣeré kánífà kánífà tàti àwa náà mọ̀ ń gbọ́ dáadáa àmọ́ ń gbọ́ dáadáa a mọ̀ pé ìjọ kan lẹ́pọ̀ olórin gidi bíi irú tiwa àmọ́ kàn jẹ́ palẹ̀ tó lọ bọ́ọ̀sì náà ni ah. hmm. yọ̀nà ìlò wo. Oh. a ní èso yìí tẹ fẹ́ sẹ̀ èso yìí tẹ fẹ́ gbà. yọ̀nà ìlò gidi o a ṣetán láti san tó bá gbẹ ẹlẹ́sìn tán láti san yóò ná yín tó bíi two fifty thousand. Ah, péré. Ah. kí ṣe two fifty naira ah. two fifty thousand naira. ọmọ two fifty thousand ẹ wo yàtọ̀ sí two fifty thousand tẹ́yìn fẹ́ gbà hmm. ṣé ní gbogbo àwọn boys yín gan la sọ nǹkan kan a máa fún ọ lọ́wọ́ máníjà gan bó ṣe wà yìí nǹkan ti wà lára máníjà. fọwọ́ yẹn ṣẹlẹ̀ ibi tí ẹ ti fọwọ́ tẹ máníjà kí ni eh, kí ni transformer kìíní rẹ ni. ọtí ti yé wa. ẹ mọ dìbẹ mọ níjà òun ẹni tó ti má rí o. fàdákà mo ti sọ fún wọn mo sọ fún tààfà ìdọ́dọ̀ fàdákà tó bá ti yọ owó ọ̀gá mi máa ṣe bàbá mi mo sọ fún yín. ẹ lọ mọ múra eré lẹ. kálífà yín ti ṣe é ṣe tọdún yọ wà yàtọ̀ ẹ mọ̀ pé pé léré ńlá. ẹ ẹ wò ó tẹ́mi bá ń sọ̀rọ̀ Alani Badaka ní kí n o ẹ gbàgbé o eléré di eléré lọ o àwọn yàtọ̀ sáwọn eléré tí ọmọ ní ọmọ ṣe rani àdá tí wọn ti lórí nílẹ̀ tí wọn mọ àmọ́ tó ń mú kànmọ́kàn orin tẹ́ ẹ̀gbọ́ rí ẹ̀gbọ́ orin tí ẹ̀gbọ́ rí ẹ̀gbọ́ lẹ́nu. ẹ wo bí bí Fàdákà yẹ fún ẹ ẹ wà lọ gba déètì ẹ wà lọ gba déètì ẹ wà lọ gba déètì ẹ wà lọ gba déètì. Ah, owó ṣeré kanìfà mo ti ń wo pé gbàwó láṣẹrẹ bá ń fowó ṣeré o kí mo gbọ́ tó sọ ń sìn kí mo gbọ́ tó sọ. tí mo wí bo kí ni o kí ló gbọ́ tí mo sọ. ẹ mo gbọ́ pé olóògbére òru. èmi ò sọ fún ọ pé mo fẹ́ gbére òru tó bá jẹ́ pé etí rẹ̀ ò lù hmm. ṣe dáadáa kọ́ lọ wá tó bá ṣe sí i mo ní mo fẹ́ gbére alẹ́ kì í ṣe pé mo fẹ́ gbére òru. fàdákà eré tó gbà yìí ò lè ṣeé ṣe o. ah bẹ́ẹ̀ ni mo wí. kò lè ṣeéṣe ó sì máa sọ pé eré alẹ́ ò lè ṣeéṣe kí ló wà ń eré alẹ́ ò lè ṣeéṣe gangan kí ló wà ń bẹ̀ gan ṣé wọn kọrin ni. fàdákà tèmi yé mi wọ ọmọkùnrin yìí o eré tó gbà yóò lè ṣeéṣe o eré tó bá ti kọjá aago mẹ́sàn-án ságo mẹ́wàá á lè gbà mẹ́bí wọn náà mọ̀ pa kì í gbèrè èrú eré yóò lè ṣeéṣe kò lè bọ́ sí rárá. yóò sì máa sọ̀rọ̀ bí akótọ́ bá nunu Eh, fàdákẹ́ yé eléyìí ò lè ṣe eléyìí wọ́n ní kó má bà tèmi jẹ́ wọ́n ní kó dákun kó má bà tèmi jẹ́ eléyìí ò lè ṣe ṣe ò lè ṣe eléyìí eh. má bà tèmi jẹ́. jọ́n torí ọlọ èlò lòrò pé mo fẹ́ gbà gẹ́gẹ́. ìfẹ́ mo kọ́ fẹ́ ra ilé ayé ìfọ iye eléyìí ò lè ṣe ṣe ò lè ṣe lé two fifty two fifty thousand. ìfẹ́ kọ́ fàdákẹ́ ọlọ́run ni bàdáàdà rẹ̀ jọ́ kó mi ò lè lọ o mo sẹ̀ mọ̀ pé aṣọ ni dèrò ẹ̀yìn ni ọ́ ni. mo sẹ̀sẹ̀ mọ̀ ní ìsinmi eh. àwọn eléré bíi tèmi hmm. wọ́n gbé lẹ́kí wọ́n gbé màgódò wọ́n gbé bíi èmi ń gbé bíi <laughs> èmi ń gbé abẹ́kúta capital estate ojú ò tì ọ́ ṣéjọ́ kan náà kọ́ làwọn náà sùn sókè kalẹ̀ sùn síwájú ni àbẹ́wò ni wọ́n ìkànnì mú o irú tó bá mọ̀ pé ìwọ lè lọ ṣeré òru wọn ọ lágbára rẹ̀ nu ìwọ lè má lọ jó ní tiẹ̀ mọ́ gbogbo ojú àná tó lọ jó náà tẹ́lẹ̀ ṣe mojú mi tó ojú mi mojú mi débẹ̀ mo fẹ́ wo tí ọba tí ọba tọkọ mi ò bá ṣe ní mi ò ní mi jọjọ ló ti mọ jọjọ ẹlẹ́yà sọmọ jọjọ ni tó lè jó sàkùsàkù ni àbò lè já so tó. ẹ fàdákà fàdákà wò kán náà fẹ́ ra gbogbo ilé ayé ìfọ̀ eré yìí ò lè ṣe é ò lè gbá ò lè bá tèmi jẹ́wọ́ ọmọkùnrin. kí n má sọ ah. ṣógbó tọrọ àwọn fowó ṣeré kan ní bàtàn jókòó yìí eh. àpáṣá jogbojogbò àwọn eléyìí eh. àwọn èèyàn máa ń ròyìn wọn ń gbòòrò gan gbàgbé òsì eh. gbàgbé wèrè ọlọ́run tí màá ṣeré àwọn yìí àwọn tí àwọn fowó ṣeré yìí kí n kú. àfọdàkà ah, tèmi yé mi o ò lè gbẹ́rẹ́ léyìí o kò sójú ẹ̀mí rẹ ò lè gbẹ́rẹ́ léyìí ìnílájú mi lè kó gbà abẹ́ màá ọmọkùnrin ni yóò kó bá mi ọ̀ ẹ́ yóò lè ṣe é ṣe o wàhálà kò lè ṣe é ṣe ìwé ẹlẹ́kọ̀ọ́ bá ọmọ ọkùnrin wọlé lé. jùmọ̀kẹ́ ẹ ẹ alani fàdákà ọkọ mi eh, bẹ́ẹ̀ ni òun ló ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún mi ó ní carnival tá à ń lọ fún ó ní sọ fún òun pé kóun máa lọ èèmọ́ ah, ní ah, ah, kí lè dé kí ló fẹ́ tó máa fi ní kó máa lọ òun mo ṣe ní kí n pè ọ́ kí n béèrè lọ́wọ́ ẹ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló rí sọ fún mi. kó o pè mí pé kí nù mo ní kọ́kọ́ mi má lọ bìkan ló fẹ́ pè mí bá mi sọ. So irú ọ̀rọ̀ rádaràda o ṣé ìwà mọ̀ pé torí ọ̀rọ̀ rádaràda yìí ní ìwà dá o lóyún abẹ́ ọmọ adúró bíi máa rojọ́ ra nù wọn náà kọ́ mi ò lọ kánífà kankan kò ṣeré òru àbí kí n ti abẹ́ kí n ti ọgàn ọkọ mi ò lọ kò ṣeré òru tó gbọ́ wò ó ikú nìkan àbí bí n bá kú lọkọ mi lè ṣeré òru àwọn bí n bá wà lórí ilẹ̀ alàyè yìí ọkọ mi kò jẹ́ bá òun kò gbọ́dọ̀ dánwò kò gbọ́dọ̀ dánwò kò ṣeré òru o kò ṣe kò sì ṣe náà nù ẹ ní sùúrù Jùmọ̀kẹ́ kí ló wá lè tẹ́lẹ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ́ ṣé bí kakọ̀ ti lọ ṣeré kadà wálé ni kí ni bẹ́ẹ̀ nu ṣé òru kí nǹkan sí kankan tó wà ń bẹ̀ ẹ́. ọmọbìnrin yìí o sì jáwọ́ lẹ́yìn ọ̀rùn mẹ́ ẹ sẹ́wọ̀n alájú mi lẹ̀ káyọ̀kọ̀ mi bàjẹ́ ni mọ́nàkọ̀ mi ò lọ́bi káàkó ṣeré òru ṣé dandan dìrọ̀ mọ́ ni ìwọ́jú rẹ o ìmọ̀jẹ̀ ńlá ìfi rẹ o ńlá ìfi rẹ o bẹ́ẹ̀ bá lè jáwọ́ bó o bá lè jáwọ́ èmi àti ẹ̀jọ̀ mú nǹkan lẹ̀ o. ẹ eh, eh, dúró náà Jùmọ̀kẹ́ ó dà pé o mú àdúgbò tó fẹ́ ṣe kánífà wọn. ó mọ àwọn àdúgbò tó fẹ́ ṣe kánífà wọn ni torí tó bá mọ ni ìwọ kan ló máa tọkọ rẹ pé ó yá lọ lọ lọ kí ni nǹkan tó ń sọ yìí eh? àdúgbò kọ́ka ni àwọn náwó lọ́wọ́ ah, àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ wọ́n bá rí wọn pé ọkọ̀ rẹ̀ yanjú lásán wọ́n fowó bá tiẹ̀ jẹ ni kí ni nǹkan tó ń sọ yìí. ẹ eh, bébì kan bá débẹ̀ tí mo ju túwẹ́kì ilẹ̀ tí mo gbọ́n papọ̀ mo mẹ́rin tí mo pa wọlé. Ah, jọ torí Ọlọ́run jùmọ̀ kẹ́ mọ́ ti báyìí mọ́ ti báyìí. náwó lọ́wọ́ wọ́n fẹ́ wọ́n balẹ̀ ayé wa jẹ́ síbẹ̀ òní. ní kí tún wá ni ọkọ tèmi kò lọ́bi kankan kó kúrò lágọ̀ọ́ kódà gọ́ọ̀ rere ọkọ mi ò lọ wọ́n bá jù dì ẹ lọ lé nǹkan ọmọkẹ lọmọ jùdí ń bẹ ọkọ mi ò lọ kò sẹ́rẹ̀ òru àbí ni wọ́n lọ́kọ̀ mi ò lọ sọ̀rọ̀ ààrẹ o sọ̀rọ̀ ààrẹ o bẹ́ẹ̀ bá lè jáwọ́ ní ti ń bẹ́lẹ̀ nǹkan tẹ̀mí rẹ̀ múlẹ̀ wo yóò ga ju àwọn lọ àbí kí n dégàn náà wọ́n lọ́kọ̀ mi ò lọ ọkọ mi ò lọ àbí dandan ni ìrànmọ́ ni kò lọ ẹsẹ̀ má báyé mi jẹ́ kò lọ kò sí lọ náà nù. ẹ gbà mí torí ọlọ́run láyé mi abúlórí burúkú lọmọ Jùmọ̀kẹ́ yìí ni àbí rò tá a jẹ́ wèrè wọlé léyìí ládùúgbò àgọ́ kàtẹ́tẹ́kẹ́ tí mo ti mo ti tó gbogbo jẹ́ lọ pé ń gbọ́ à ń gbọ́ díbà ayé wọn bàjẹ́ síbẹ̀ ni ìwọ wá sọ pé a máa lọ o wọ́n sọ ní káníbà òun a ti sẹ́nà a dẹ̀ ti débẹ̀. mo fẹ́ di túwẹ́kì wọ́n máa gbé túwẹ́kì báyìí èyí mo mọ iye tí mo fi túwẹ́kì mi tí mo fi gbà wálé à ó lọ o à á lọ. ọlájúmọ̀ kẹ́ẹ̀lú nígbà wo ló fẹ́ sunkún dà wo ẹni tí ó bá ṣèyàwó olórin tí ó ṣàyẹ̀ olórin yóò mà ní sùúrù. ee sùúrù lọ́pọ̀lọpọ̀ ó mọ̀ pé irú àwọn báwọn obìnrin máa ń rọ̀gbà yí wọn ká ni wọ àwọn tí wọ́n ní wọ́n ń ṣe fíìmù ìyọ́ bá ti lè dìde báyìí tó bá ti níràwọ̀ àwọn obìnrin fúnra wọn ni wọ́n máa ń lé wọn ká ó ṣe sùúrù ni má jẹ owú jíjẹ rẹ ọ̀pọ̀ jù má jẹ owú jíjẹ rẹ ọ̀pọ̀ jù Jùmọ̀kẹ́. mọ́mì ìdí ṣe mẹ́mà sọ̀rọ̀ owú jíjẹ ẹ wo èdè òru tí fàdákà gbà yín fẹ́ lọ ni o tó yẹ náà mo ti wá bá yín kẹ́yà bá ń pe kó mọ̀ lọ o kó mọ̀ lọ o. kí nìdí tó fẹ́ fi pé kọ́ lọ ẹ mọ mi tèmi yé mi kò lè lọ mọ mi kò lè lọ yóò ṣe wá lọ òde òru mọ mi yóò lọ òde òru òde òru kò lè lọ. ó ti ẹ̀sìn ní túrú tọwọ́ fọ́nù kábínẹ̀ wẹ́dà ọjà máa gbọ́ jùmọ̀kẹ́ wojú mi sọmọ pé mi ni mo bí ọ èmi ọ̀dẹ̀jẹ̀ sí ọ lójú sórí gbogbo nǹkan tó bá wà ń bẹ̀ ọ sáré kúrọ́ fẹ́mi ìyá rẹ̀ dé gbọ́ mọ́ọ̀mí n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé kò lè yé yín kò sì lè lọ mọ́ọ̀mí kò lè lọ lè lọ lè lọ́jọ́ lọ ẹ má jọ yẹ́wò kò lè lọ kẹ́yà bá ń pe tó yẹ mọ́ yà bá yín o kẹ́yà bá ń pe kẹ́yà bá ń sọ pé kò lè lọ òdi ooru kankan kò lè lọ kò lè kọ́ ní ooru yóò tún wọ́n ah, ah. lè lọ ọ̀dà ní wá wá mi kò gbọ́dọ̀ lọ ẹ jẹ́ mú un lọ́dọ̀ o. wá ọ̀dà gé irin oníṣẹ́ sí i bọ́ọ̀ bá ti délé kọ́ ọ sọ fọkọ rẹ pé kọ́ wá rí mi. ní wàrà ń ṣe o ti gbọ́. ìmọ̀ ìjíṣẹ́ fún ọmọ ọmọ mi kò lè lọ o kò lè kọrin fàdákà ò lè kọrin orí o. náà kò burú. agidi burúkú tó bẹ̀rẹ̀ agidi inú bàbá rẹ̀ tó mú láti kéke ó sì bá dàgbà pó orí burúkú tí ìjágùn tó wúwo ìyá mi ìyá mi ó balẹ̀ mi kí ló ṣẹlẹ̀ kàbùsánú mi ò ní sórí ibù má jẹ́ fojú sunkún rẹ ò ní sọ pọ̀ má jẹ́ sọ pọ̀ lọ. ẹ kí ló ṣẹlẹ̀ èmi ò fẹ́ kún rìndìnrín o kí ló ṣẹlẹ̀ gangan. ìfẹ́ olóbi eré tó ń lọ yìí. ẹ mo mọ̀ pé òní fẹ́ ń lọ títí mo mọ̀ pé mo tí mo tí mo fẹ́ kó sọ jáde náà ló padà sọ ìfẹ́ kọ́ lọ bí eré dúró ṣe wọ́n rán sí mi kó wá bà tèmi jẹ mi. balẹ̀ mi tèmi. ìsọ ọmọ orí eré tí mo fẹ́ lọ ṣe kánífà là ń sọ ń parẹ́ kó tó wá ṣe kánífà lásán nílùú ọjọ́ fowó ṣeré kánífà fowóṣeré carnival ah. eléré tí o bá ti gba eré níbi carnival fowóṣeré ọlọ́run kì í ṣe eléré gidi nù yìí. ẹ eh, mi tèmi yé mi dákun ṣàánú mi oníṣòrí ibú. Ah. oníṣòrí ibú dákun ṣàánú mi. ẹ dákun ṣètì màá wá lọ ọkọ níbi fowóṣeré carnival lálẹ́ yìí nísìnyí ẹ jọ̀ọ́ ṣe àárọ̀ ọ̀la ńgbà táwọn gbogbo èèyàn yẹn bá ti túká ni màá lè wá tọ́ oníṣẹ́ tèmi àbí. bá lè mi bàbá bọ̀fọ̀ ṣe ìbọ̀fọ̀ ṣe ìbọ̀fọ̀ ṣe balẹ̀ mi sáré orí. mo fi ọlọ́run kúra àfi tọ́lọ́ máa pa mí mo ṣe dé ah, ní lọ sí kálífà fún oṣèré gbàgbé rẹ̀ nígbà táwọn ọmọ ti lọ tó irinṣẹ́ síbẹ̀. má bàa tèmi jẹ́ má bàa tèmi jẹ́. balẹ̀ mi dá kú jíra Oh. lọ strike. mika lọkọ ìbàdàn. ọbí èèyàn. mika lọkọ ìbàdàn. ọbí èèyàn. máa ṣe àdéhùn ẹ̀ ní mú àdéhùn yín ṣẹ ó wá síbí láti wá ṣe àdéhùn wa lànà pé o máa máa mú inú ọmọ mi dùn o máa mú inú wa dùn ní abúlé yìí ìwọ àlàní fàdákà ah, mò ń bọ̀ o mi ò tí ì dé wàá gbà. bàbá aṣọ. ọmọ kójó dáadáa kójó. latin dẹ̀ bínú. a ah, ah, ò lè bínú. Ah, ẹ dákun ẹ mọ́ bínú. ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ bá ti jẹ́ ìyàwó ràwọ̀ báyìí hmm. ẹ̀yin náà máa ń bísí ni bọ́kọ́ yín bá bísí ẹ̀yin náà yóò máa bísí pẹ̀lú rẹ̀ ni ẹ má bínú ṣe gbọ́. ẹ̀yin ní kí n bẹ̀ kẹ́ mọ́ bínú ṣẹ́gi àwọn àlejò kan ni wọ́n wà ní àyìn tí mò ń dá lóhùn hmm, látòrọ̀ hmm, èyí ló fà ṣe ìbínú sáà. àbínú àkìlà fẹ́ bínú fún. àwa rí fún nǹkan tó ṣe pàtàkì ni kó má bàa sí ni ẹ wo ìyàwó mi ìyá rẹ̀ òun ni ó kú Hmm. nígbà tí ìyá rẹ̀ wá kú. ẹ̀yin màmá yóò dà. àmín hmm. àmín nígbà tí màmá wá kú àwa wò ó ṣàsun pé gẹ́gẹ́ bí olóṣèlú ẹ mọ̀ fáwọn èèyàn jàǹkàn jàǹkàn jàǹkàn wọ́n máa wá síbẹ̀ pàtàkì gómìnà olúwa ó máa wá síbẹ̀ àwọn kọmíṣánná gbogbo wọn máa wà ń bẹ̀ àwọn sínétọ̀ gbogbo wọn máa wà ń bẹ̀ àwa wò àwa jókòó pé eléré wo la lè pè hmm. tó lè gbé wa níyì táwọn pé ah ọ̀nà ìbílágbájá ó pe eléré gidi wa àwa jókòó àwa wò pé ah kò sí létà rè pè bí kì í ṣe aláròsọ bàbá bílí ojú orógbó. bẹ́ẹ̀ni aláròsọ bàbá bílí olójú orógbó. ọkọ mi ni olówó orí mi lè ń ké sí o. ẹni tá a pè tá a fi dá lálẹ́ gàrà hmm. ẹni ńlá ni òun la ṣe wá ń tò káwá wá bí ọ̀sẹ̀ kan a ti ń pe ọkọ yín wọ́n ní àwọn ò ráyè ṣùgbọ́n wá wò pé hmm, nípasẹ̀ ìyàwó a lè rí ojúrere ọkọ òun la ti wá òkà kúkú wá síbí ká wá bá yín gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìfẹ́ tó wà láàrin méjì ìfẹ́ tó ní agbára ni èṣù dẹ̀ ní yà yín bẹ́ẹ̀ tí máa bá wa sọ tẹ́ máa bá mi sọ́sọ̀ tún tó máa jẹ́ pé aláròsọ òun ló máa ṣeré níjọ́ náà fún mi tí wọ́n fi gba ẹ̀ tí wọ́n fi gbẹ̀yẹ ó wá dọ̀wọ́ yín. ṣé wo tèmi ní kẹrò yẹrí kété tí màámi tó kú tó jàn báyìí ni bàbá wa ti sọ yìí pé aláròsọ ni ó máa wá ṣeré bọ́dẹ̀ ṣe sọ́bà yìí lèmi náà ti gbà pé àwọn ló máa ṣeré torí gbogbo ìlú iná ló mọ̀ pé kò sọ lórin mi mọ̀ nínú ìlú yìí lẹ́yìn ọkọ yín ẹ wò mo fi ọlọ́run mo fi bẹ̀rù ẹ má yẹ kójú tì mí o ẹ jẹ́ kó pẹ́yìn kó wá ṣàríyá fún mi ẹ jọ o àwọn èèyàn pàtàkì ló ń bọ̀ ẹ jọ. mo mọ̀ pé àwọn obìnrin àwa ní ayọ̀ ọkọ wa nǹkan tẹ bá ti bọ́kọ yín sọ lọ́ọ́ máa ṣe ẹjọ́ ẹ má yẹ kojú tí ìpolówó ti pọ̀ lórí ìtòkù yìí ẹ dáa ẹ jọ ẹ dúró ẹ dúró ẹ dá lé ṣé torí pé ẹ fẹ́ gbé wá náà lẹ́sẹ̀ wá kó kinní ìsókè báyìí ẹ́ abẹ́rẹ́ ah! ni gbogbo ṣe wọ́n ní gbogbo dára àdá yìí. ó ti kó wálẹ̀ ó yá kó wálẹ̀ kó wálẹ̀. ẹ jẹ́ ká gbé yín sẹ́gbẹ̀ kan náà ẹ̀ ǹlẹ́ ẹ ra ọjọ́ mà ní pẹ́ ìpàdé mà ń jìnnà àwọn Yorùbá sọ bẹ́ẹ̀ lẹ́yìn náà ìyẹn ní pé yín lè kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wáyà yín pé kí n bá yín bẹ bá lè mi kó wá ṣeré fún yín ṣé fẹ́ gbọ́ kò lè ráyè bẹ́ẹ̀ ni yóò ṣe é ráyè bí bójó kínní àná mo wá sọ́dọ̀ yín mo wá bẹ̀bẹ̀ kẹ́ ẹ fún baálé mi níṣẹ́ kò sí ohun tẹ́ ẹ fi mí wé tán lọ́jọ́ náà lọ́hùn kò mà sí èébú tẹ́ ẹ fi mí bu tán o abẹ́yìn náà kàrè ẹ̀yìn kàrè. ayé ìgbà yẹn nìyẹn bá a bá gbàgbé ọ̀rọ̀ àná ànílẹ̀ ní bá ṣe eré òun ni Yorùbá sọ. eré rẹ̀ dáadáa ẹ kó rẹ̀ dáadáa yín sàn kí ló ń sọ. ẹ má bínú ẹ wá dúpẹ́ Ọlọ́run ló gbé yín dépò ọlọ́run ni ọlọ́run wá gbé ju ẹ̀wọ̀n àwa tá a tá a bínú àwa tá a ní a ò lè pe lọ́jọ́ sí àwa náà náà wá wá náà bẹ̀rẹ̀ sí bẹ̀ fún báyìí ẹrù yẹn má bínú. fẹ́fẹ́ gbọ́ kẹ́ẹ̀bẹ̀ látòní títí dọdún tó ń bọ̀ baálé mi ò lè ráyè bẹ́ẹ̀ ni hmm. kò lè ráyè kò sì ní ráyè ni kí tẹ́ ń sẹ́yìn rádaràda ẹ̀yin kí ní burúkú tọkọtaya tẹ́ rí rádaràda tẹ́ ẹ̀ já mọ́ nǹkan kan yìí abẹ́yìn náà kan rè ká dá fún yín láyé baálé mi ò lè ráyè kò lè ráyè náà nu. gbogbo èbúté bá bú wa èmi gbà bẹ́ẹ̀ pè wá ládá bẹ́ẹ̀ pè wá ládá bẹ́ẹ̀ pè wá lájá bẹ́ẹ̀ pè wá léwúrẹ́ ṣùgbọ́n kí ọkọ yín kó ṣàwá ṣeré fẹmi jọ náà mo fi Ọlọ́run ọba aláwùrọ àbí tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ọ̀run mo fi bẹ̀ yín ẹ má bínú. àti wípé ṣe rí ilé ayé tá wà ìṣẹ́rí tó lọ́wọ́ bá ti gbòògò fọlẹ̀ kò sọ̀rọ̀ mọ́ ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ọkọ yín ló ń sọ ní gbòòrò aláròsọ ni lọ́tọ̀ aláròsọ ni ló ṣe é dákun ẹ kó wá ṣeré fún mi ẹ wo àwọn èèyàn jàǹkànjàǹkàn níbọ̀ kódà olórí orílẹ̀ yìí gómìnà wa kan ṣe tìlú yìí ó ń bọ̀ níbẹ̀ o tó bá dé ti wá dálárò tó bá ti wá wọn ò ní wá jọ. ṣe bẹ̀rẹ̀ sí ní tí ní kẹ́kọ̀ọ́ dáadáa sọ̀wọ́n aṣẹ́wó ẹ̀yin náà gbéyàwó yín lẹ́yìn báyìí tó kó gbogbo kinní àwọn sókè báyìí aṣẹ́wó bálẹ̀ mi ò tiẹ̀ lé owó bẹ̀. ẹ mọ ọ̀nà nu ti bí mi ah, ẹ mọ lọ a ní kẹ́ ẹ mọ lọ ipasẹ̀ fújà lọ ẹ wọ owó ní nǹkan náà yìí o. báwo ló ṣe bá wa ṣe báwo ló ṣe bá wa ṣe báwo lè ṣe bá wa ṣe. ẹ máa lọ ìmọ̀ ronú sí. ẹ máa ronú sí i. tẹ́ ẹ fẹ́ gbọ́ ayé ìbálẹ̀ mi ti da gan ni ọ̀bẹ́ ìbá mi ó ti da tó ti lóyún tó ti dùn gan ni tẹ́ ẹ fẹ́ gbọ́ ó ṣẹ̀dé láti bí òde orin kan ni lónìí bó ṣe dé gan kò lè jẹun níbi tọ́wọ́ rẹ̀ kún dé ó tún ti lọ òde orin mi owó tó kó wà òun ní yanjú nulẹ̀ tẹ́ ti fẹ́ gbọ́ ẹ mọ̀ lọ torí mo sì ń yanjú owó lọ́wọ́ kẹ mọ̀ kó lè wà kówó. ẹni ọkọ àpadà ẹ ó bá bá sọ ẹ ṣe àdúpẹ́ bó bá ṣe jẹ́ ó yájá máa lọ. mo lọ owó yín ti mú mi owó ń bẹ yàn yín àbí sẹ́ẹ̀ fẹ́ wá gbówó ni ìyanjú owó lọ́wọ́ ni ẹ pàṣẹ fún jà lọ ó ń bọ̀ wá bábá lè ní ó ní gbogbo kinní àwọn oko tó tó ra. ìgbàláyé o gbogbo. fàdákà ni. ẹ̀hẹ́. ṣe ló ṣubú lójú agbo lálẹ́ àná. ní kí wàá ni. ṣe ló ń pẹ̀jẹ̀ báyìí mi ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyẹn gbà mí. bí mo ṣe ń wò báyìí àfàìmọ̀ kó má ti kú. alani fàdákà. ní kí ni ni alani fàdákà kí ó sì ọ́ tó dárò. alani fàdákà ni. ẹ̀hẹ́. ah ó má ti kú. ìgbà tó jálà ní fàdákà ńkọ́ sẹ́yìn ò mọ̀ pé bí tẹnì kò bá bàjẹ́. sẹ́ni gan lè dá. yóò dáa fún ojú ọ̀rẹ́ mi. Ah! mo gbé ní fọ́tò dé o. ẹ wọ́n wá jálọ tó fọ́gà jálọ tó fọ́gà jálọ tó fọ́gà ẹbí jẹ́ o. lóòrè o sì lóò jẹ nǹkan kan mi ò jẹ nǹkan kan lórí ohun tí mo ti ń bá ètò yìí náà ni tó sì dá ẹ lójú. èmi ló ń sọ látàárọ̀ tí ò dùn lọ́nu rẹ̀ yìí ṣé bí ìbá tiẹ̀ wá séèyàn yóò wá jọ kọ léèmí ní í sè tí wọn náà sì mọ irúfẹ́ tí mo ní sí sọ́pọ̀ mọ irúfẹ́ tí mo ní sálá ni ni ẹ eh, lóòótọ́ ni dókítà ni wọ́n mọ ti ń ṣe ṣé gbà tí dókítà ò mọ ti ń ṣe ṣé mi ní ìwà mọ ti ń ṣe ni. Eh, eh, òun náà ló yà mí lẹ́nu ah. jùmọ̀kẹ́ ó yà mí lẹ́nu torí ọtọ́ mọ́ nìkan táwọn ará àdúgbò máa ń sọ torí wọ́n sọ pé gẹ́lẹ́ tí wàá ti ẹjọ́ nígbólóhùn aṣọ nílé báyìí nígbó tó hmm. débi tó ti máa kọrin báyìí ló ṣubú lulẹ̀ ẹ tí ó bá ṣáà nídìí ó ní kankan ń jẹ́ kú mo lù. ọ̀rẹ́ mi ó sì ń sọ̀rọ̀ ọbẹ̀ ní pò mọ́ tí n lè ṣe lóòótọ́ lè máa tọkọ̀ mi jọ nígbólóhùn aṣọ ìwọ náà sì mọ̀ pé àyè àìgbére alẹ́ ìyìn tí ẹ̀ nífẹ̀ẹ́ sí kọ́kọ́ mi máa ṣe rí o ìyìn nífẹ̀ẹ́ sí kọ́kọ́ mi mọ̀mọ́ sunlé. ó yé mi amójúmọ̀kẹ́ ah. jùmọ̀kẹ́ hmm. jùmọ̀kẹ́ tí nǹkan kan bá ń bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ yìí amada ó mọ̀ pọ́n àwọn méjèèjì bá ti jọ ní bí nǹkan kan bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdàpọ̀ sọ mi ká lè wá nǹkan tá a ṣe. àdùkẹ́ já mi inú ọ̀rọ̀ yìí mo ní o já mi inú rẹ̀ bí ò bá mọ̀ wà mí mọ́ o kù sí ọ lọ́wọ́ nù mo ní ìmọ̀ pa mí ìmọ̀ nǹkan kan pa nǹkan tí ń sọkọ mi ṣé wọ́n máa sọkọ mi nàbí ìlàjú mi lẹ̀ kọkọ mi wà ń dùbúlẹ̀ àìsàn ẹ bó ló ti ń ṣe báyìí nígbà tí gbogbo rẹ lọrẹ mi sọwọ àmọ wà mí mọ mi àwọn yóò wà rẹ mọ báyìí ẹ lóòótọ́ yìí nífẹ̀ẹ́ sí eré òru ìsì ẹ̀ lè gbà kọ́kọ́ mi sùn ta oorun ọjọ́ kan ìyìn lè gbà kó sùn ta àmọ́ síbẹ̀síbẹ̀ náà sí ìwọ̀n àníkọ́kọ́ mi wà ń dùbúlẹ̀ àìsàn ọ̀rẹ́ mi ò sì sànú mi ilé mọ gbọ́ngàn gbọ́ngàn mi ìdùnnú mi gan ni bó ti dùbúlẹ̀ òun èmi gan náà mi ò dùn sọ sáré bí wo mí wo mí wo nǹkan tí ń kú sáwọn àwọn àwọn ọ̀rọ̀ ọmọ wọn sì ń dùn. ó ti tó ó ti tó ewúlẹ̀ kú tó wá sùn lọ́wọ́ ọkọ mi. kí ni nǹkan tó sọ lẹ́nu tí ó dùn rí ṣé bí wọ́n náà wíwá wí fún ni kó tó dànù àgbàjá káàdì ni ṣé bí wọ́n sọ pé kò sí eré yìí yòówù tẹ́ lè ṣe níta ẹ gbọ́dọ̀ ṣeré àṣedòru mi bá ọmọ mi tọkọ rẹ ń lọ lóru. bàbá ewé fún mi mo sì kí ń lọ àmọ́ kò dá lóhùn ni kódà ìjàkadì lajà kó tó kúrò lé eh. ẹ wọ́n ti sinmi lulẹ̀ rẹ tó bínú bọ̀tà ń lé mo wí fún pé kó má lọ kó má gbèrè èrò mo wí fún kó gbọ́ sí lẹ́nu bàbá dàgbọ́n ẹgbàá mẹ́ta. kò burú ajẹ́ pé òun kí alẹ́ ti lápá nu wàá gbọ́ o ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ṣe rí ni ó di dandan kó jù rí ojú ohun tẹ́nìkan rí o. ọkọ rẹ ti ṣe kọsánà àbáyọ kankan. bàbá má jẹ ojú rẹ rí nǹkan kan bíbí wọn ní bẹ̀rù bá gòkè bó bá kọlẹ yàngbà náà lẹ ní ó níbi tá à ń gbé sí bàbá ẹdá kan bá ń wá bí gbé sí ẹdá òkú ẹran kalẹ̀ ẹdá òkú ẹsánú mi bàbá. ó níbi kan tá a gbé sí ó níbi kan tá a gbé sí ó tó wò yìí kó tó mọ̀ pé ó níbi kan tá a gbé sí ṣé torí ẹ̀ ló fi ń sáré bọ̀ wá àti ìbájẹ́ pé wọ́n jẹ́ aláìdá aláìdá ni hàn níjó ní nígbà tí gbogbo tí rọ̀ṣọ̀ mu débọ̀ ń tú wọn ló ń dé wọn ló ń tú wọn ló ń dé wọn ẹ tí gbogbo ẹ bá ti dé ẹ tó bá ṣe kíní ẹ wọn ṣe báyìí wọn dogun wọn dọgbọn wọn rèé o tẹbi ń gba wàhálà ṣẹlẹ̀ lẹ́tọ́ mọ̀dọ̀ babaláwo wa. bàbá kò ṣẹjọ́ mi kì í ṣẹjọ́ ẹ. èmi gan mọ̀ pé bówó bá dọ́wọ́ yín ojú máa ń di ni ojú mi di ni bàbá ẹ mọ̀ mm, bí. ojú rẹ ṣe ojú rẹ ṣe ojú rẹ ṣe wá di láti mọ́mọ́ náà yàn kò sẹ́nà àbáyọ. Ah, bàbá ẹ dàpẹ́ sànú mi. <laughs> mo fẹ́ dé nǹkan nǹkan lẹ́mọ̀jẹ̀ mo ṣoṣo kọ̀ọ̀kan mi bá fẹ́ dá nǹkan ṣàánú mi. <laughs> farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ dọ̀bálẹ̀ ṣe wà. o níbo lọkọ rẹ wà báyìí o. ilé ìwòsàn ní bẹ́ẹ̀ àfàdàkà kò lè lajú kódà kò ríran rí nǹkan mọ́ kọ́ ìdíjú tó wáyé ń pọ̀ ní bàbá ìdàpọ̀ ẹgbàá mi ilé ìwòsàn lọ wà nbẹ ilé ìwòsàn mm, ẹ mọ nǹkan tó ṣe ẹ lọ rí gbé wa ó dànù bàbá ẹ lọ rí gbé wa kí ni gbé wa ẹ lọ gbé wa ẹ ṣe bàbá ẹ jẹ ẹ jẹ ìyá lẹ ṣe bàbá. Ah! òun rèé o ṣé bí wọ́n ní kokoko làárín fadití awí fún ni kó sì tó dáná àgbàjàkadì ni ẹ̀yin ẹ lè rojú gbedébí kódà kankan tó dáhùn ó ti bá a fi kún òkétégbé ọdẹgbẹ alátẹ ọgbàgbé ìbòsí ọkáwọrù nígbà tẹ́ ń jẹ midimini tẹ́ ń jẹ gbogbo ẹ̀ ẹ rántí babaláwo wàhálà wa dé nísìnyí wọ́n ń sáré bọ̀ wá. bàbá o ní bàjẹ́ alárùsọ alárùsọ ah. bàbá àgbà hmm, hmm. ẹ bàbá ó lè dáná la bá wà. kò ní bàjẹ́ fún yín ibi tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbajúmọ̀ bẹ́ẹ̀ tẹ̀sí kíni tó ti dojú ra òun ká tó wá gbé súnmọ́ yín gẹ́gẹ́ bí máníyè eléré ńlá ah, kò ní bàjẹ́ bàbá ẹ dà á mọ́mọ́ tọ́. Eh, ẹ gbà á mọ́mọ́ tọ́ ẹ gbà á mọ́mọ́ tọ́ ẹ gbà á mọ́mọ́ tọ́ ẹ dà á mọ́mọ́ tọ́. ìkọ̀ọ̀kan ló ti yọ̀ ga kí ah, ni máa ṣe ẹ má bínú yàrá bó ká tó bẹ̀rẹ̀ fújì lárosọ wa àròsọ bàbá bílí tiwa ojú orógbó ojú orógbó bẹ̀rẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ la ti fìwé pé yìí pé ẹ wá pẹ̀lú wa o kájọ gbé lárugẹ ẹni náà ibi táyé yí sí ìbẹ̀lẹ̀ yí sí ẹ wá yí lọ síbi táyé yí sí tán eré wá yí ọmọ yín lọ́wọ́ ẹ wá padà wá lé sóyẹ kó rí bẹ́ẹ̀. àrò sọ gbogbo gbayé ògùn ló fi ń bá wa lò àwọn ago tètè mójú wáyé ẹ̀ka ní wáìpà ni. àti pé ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó mara lọ kó mara lábẹ́ à kó mara. o sinwi náà jó kàn ṣí ẹ ṣá ẹ bàbá bóyá jẹ́ nìyẹn jà nítorí ọlọ́run ẹ. ó sùlákè ti fẹ́ jẹ nǹkan náà lẹ́ ayé ah. tẹ bá ti yó tán nísìnyí ẹ sọ̀pà kọlù eh. ó ṣòwò ẹ wo ojú gbogbo ẹ lọ eh. kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé ká gbà fọlọ́run náà lọ. bẹ́ẹ̀ ni. àgbà náà ni. àgbà fọlọ́run ni. náà ni. àgbà fọlọ́run. olùbàdàn àwọn ọ̀bàdàn tí a. ibi wo ni wọn kọ yàtọ̀ sí ẹ. ẹ mọ gbogbo náírà yẹn. agodo agodo kọkọ rè agodo orí rè. ìsúbà àlàyé wa já sí báyìí. máa ṣeré mi tí mò ń ṣeré mi. tí máa ń ṣeré mi ọmọdé tàgbà wá. sẹ́yìn ẹ ní ṣìṣe ẹ ti wọlé ẹ ti wọlé ẹ ti wọlé ẹ ti wà lé àtijọ́ ṣe àtijọ́ àtijọ́ mọ́ bẹ́ẹ̀. báyọ̀ àwọn tó ṣẹlẹ̀ ẹ wá dákun torí ọlọ́run sẹ́mọ̀ ẹ pé ipò ẹlẹ́gẹ́ làwà wà níta wà sẹ́ẹ̀rì ẹ mọ̀ wàá ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ní ọ̀hún ẹ mọ̀ jà bàbí ìjẹun àìlà yẹn máa gbádùn wa àyè máa ah, gbọ́ oríṣiríṣi eré wọlé àwọn oníjẹlẹ́rẹ́ ńlá lágbo ńlá. ilé ẹ̀ ní ọ̀gá lọ́sọ̀kẹ́ ọ̀rẹ́ rí tó ṣe eré yẹn rẹ̀. àti wọlé ṣọwọ́ lálejò kí n tó ṣe yín lálejò ẹ bá ń fún sìgá. olórí burúkú yẹn ló fẹ́ bàtí wájẹ́ ń bí ní ó yá wèrè ni. àti dẹbí.

torí ẹ tún mímì ọlọ́run kò gbọ́dọ̀ pẹ̀ gan ọlọ́run owó ló bá ń fi ọ̀rẹ́ o torí awọ́ ẹ̀ sọ lọ́hún lọ́yà tó bá wà níyàn bínú ẹgbẹ́ bèrè lálàdùn tó bá wà níyàn bínú òun rèé o òun rèé o òun rèé o mọ́níjà mọ́níjà ah, aláìsíta ó bọ̀ jù. Ah, ah ó lágbára gbogbo ẹ̀ ló sà ń dán tó ń dùn báyìí. ìgbà wọn ò bẹ́yìn kan lẹ̀ ń kọrin ni. Ah, èmi kọ́ jọ lórin lọ mm. torí ẹ̀ tó bá jẹ́ máa ń yẹ eléré ńlá bí kóńgò kan ló ń kọrin ni mm. ah, àwọn kankan ló ń kọrin ni. àmọ́ wọn mú nílẹ̀ dúró náà níbo ni ẹ wá fi ọ̀rọ̀ Àlàní fàdákà sí báyìí. fàdákà àràkà àgbà tó ti pẹ̀jẹ̀ lórí stéèjì yẹn kò ké mi mọ̀ èmi ti wá àdí mo ti fẹ́ yẹn ẹsẹ̀ lílẹ̀ mo ti tẹ̀síwájú tèmi mo ti bẹ́lẹ́rẹ́ mi lọ eléré ńláńlá ni ah, <laughs> eléré mi ń bá ṣe ajá eh. nínú gbàwo sí gbàwo nítorí Ọlọ́run ah. eh? lẹ́nu gbàwo sí gbàwo dúró ṣé nígbà tí tiẹ̀ ti wá bàjẹ́ tó ti po kúlúkúlú mọ́sù yẹn kéèké mi káwọ́ bọ̀tán báyìí kí n káwọ́ bọ̀tán kí n máa wò ó pé ah, mi ò ṣe mi ò ṣe kankan nìyẹn àbálẹ̀ ah, ń sọ̀rọ̀ báyẹn obi tó bá dúró sójú kan wo tiẹ̀ kan máa bẹ́ẹ̀ dúró síbẹ̀ ni wò kọ́ lórí ẹ o. àmọ́ ètò èsì ní sùúrù díẹ̀ lẹ́nu gbà wo ti gbà wo. ẹ eh, ó dà mo ti gbọ́ tó yẹ kí ẹni fẹ́ jókòó tí o lè jókòó tì mo yẹ wá òbí mo yẹ wá sí mi nípẹ́ kú òǹbí ìpàdé àwa máníjà eléré ńláńlá àfẹ́ àtọ̀gá mi tí mo yẹ̀ṣẹ̀ ń bá ṣiṣẹ́ ń sìn mi gbọ́dọ̀ waste time rárá. ẹ ẹ mọ́níjà ẹ mọ̀ bínú ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé ẹ ti ń ṣe mọ́níjà fún eléré tuntun. ah wọ́n ń dùn mí ni bí wọ́n kẹ́ wọ́n dé báyìí gan wọ́n ń dùn mí pé àmáníjẹ ah, eléré ńlá wọ́n ń dùn mí lọ́tún lọ́sì ni wọ́n ń dùn mí gan ni. ẹ sọ̀rọ̀ kankan lẹ́ẹ̀kan pé ẹ ti ń ṣe mọ́níjà fún eléré ah, tuntun. dáadáa tipẹ́tipẹ́ èmi èmi ò sùn dé mi wọ́n bí kí ni nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ṣé wọ́n ní nǹkan ní jẹ́lẹ́rẹ́ ni òun náà ló ń sáwọn àwòkọ kí ló ṣe èmi sábà tẹ́mi fúnra ṣe ń bá gbá orin mú tí mo bá ṣeré mi ni mò ń ṣeré mi mi mi à. orí tí orí tí ń wọlé tẹ́mi náà láàánú. àmọ́ ká má parọ́ o hmm. ká má parọ́. mi fẹ́ sáré dé alóde tí ó sọ fún ọkọ alóde ní àná. òde bo ìsọ fún ọ pé mi àti ọ̀gá wa lóde lónìí. ọ̀gá yín ìranù wo lẹ́jọ́ lóde lónìí sí ọ̀gá yín màjẹ́sítà alágídí gbòhùn mhm. lẹ́tún jọ ń lo òde. <laughs> alani kí sẹ́ni máa ń ṣe ọgọ́nà tá a máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ò ní gbọ́ sí ọ̀gá yín dẹ́gbẹ́ bó o bá tẹ̀lé lọ bó o bá dé ẹ̀kọ́ ló kò dé bó o kẹ́kọ̀ọ́ dé ó kàkà dé ìyìn ò lọ rí kó mówó dé sí ọ̀gá yín náà ló sì ń tẹ̀lé kiri. jùmọ̀kẹ́ kí ló dé tí ẹ̀ kí tí ọlọ́run dáwọ́ ní ẹ̀dá tí ẹ̀ yẹn lọ́hùn Eh, ọlọ́run dá ọ ní ẹ̀dá tí ó kì í tẹ́bí bá ti tán nù sẹ́ ìṣẹ́bùṣe oní ti mátẹ̀lé màjẹ́sà alágídígbò lọ òde òde òde òde olóòkú ó ní mọ̀mọ́ kó ń jẹ bọ̀ mò ń gbé ẹ̀kọ́ bọ̀ mò ń gbámọ̀là bọ̀ jọ́tò lọ́lọ́ sí kí n gbòkó olóòkú kí n mọ̀ gbé bọ̀ ńlẹ̀ ni àbí kí n gbé kóṣí sáfẹ́ sí òkú kí n lọ yọ́ lórí nínú sàárè kí n mọ̀ gbé bọ̀ ńlẹ̀ ni wo eléyìí téèyàn lọ tí ò yọwó èèyàn padà lọ míì náà tí ò yọwó ọjọ́ tẹ̀ dábàá mọ́ ọjọ́ ni ẹ̀dá ti ti ló ti ló ti dọ́lọ́run o. ìjọ tẹ̀ dábàá mọ́ ti lè so lọ rí kó rí kó mówó dé owó lé òòrí múlẹ̀ bá jẹun nulẹ̀ ó lè dá múmúrí kan lẹ̀ ká fi jẹun ó wá náà ń tẹ̀lé ọ̀gá wèrè kan kiri tí kọ̀kọ̀kọ̀ kiri. wo bí mo ti ń léètì wo mi bí mo lálàá pé òde ilé ìta lọ òde ìlú ta lọ ìta ń lọ yìí mo lálàá pé apínwó ńlá bó ti wí jẹrin bó ti wí jẹrin pé okòwò gbà tó mm. dé àkàlókò sákà ní kí n mọ jẹ lójoojúmọ́. ọ̀rẹ́ ìgbọ́n ọmọ ọ̀fẹ́ràn àtẹnumọ́ mọ́tàmí ń gbèsè eh. jàre. alani Alani ṣé bọ́ọ̀lù dé ìlẹ́yìn ọmọkùnrin. Obi, bí tó bá ti di ọwọ́ ọ̀rọ̀lẹ́ kó kó gba àwọn ìpọ̀ mọ́ àti ibi bíbí kó o ṣe bàbá dalẹ̀ á san owó gbẹ pọ̀. kémi gba àwọn ìpọ̀ mọ́ ìyún ní ìmọ̀ fojoojúmọ́ ayé mi ṣe kí n má gba àwọn ẹ̀bà kí n má gba àwọn ẹran kí n má gba àwọn ìpọ̀ mọ́ káàkiri àdúgbò ó dáná kò burú alọ́ tiẹ̀ àbọ̀ ń tèmi alátiṣe mi ni ó mà ti ṣe ara rẹ̀ orí orí dàgìnì dọ́rọ́ bí ó sì máa jó bí ewé jówé lè kiri nu ọba ńlẹ. láìsí láìsí wọn. ẹ̀yin náà wí bẹ́ẹ̀ bàbá kódà àtijọ́ àti múnú ilé oúnjẹ àárọ̀ tọ̀sán kò bára wọn dèpòdépò pàjẹ́talẹ̀ mo wá wò pé ah, irúṣẹ́ ò wá nù kọ́kọ́ ẹni jáde kúrò lé fódìdí ọ̀sẹ̀ méjì kó wádé kó máa kákà kó máa kẹ́kọ̀ọ́ bọ̀ ẹ dákun séyìn sára rẹ̀ nìyún mo fi wò pé kí n mú ọ̀rọ̀ kan kí n fi ṣàdá ibẹ̀ ni mo ti rẹ́ ní júwe bí fún mi pé bí n bá fi lè débí gbogbo ẹlẹ́bàá yanjú. Eh, arábìnrin irú iṣẹ́ kí lọ́kọ ẹ̀ ń ṣe gan-an ní pàtó irú iṣẹ́ wo ni. ẹ eh, ń tẹ̀lé àwọn tí ń kọrin ni ń tẹ̀lé àwọn kọrin kọrin àwọn ní ń tẹ̀lé eh, bẹ́ẹ̀ ni. àwọn kọrin kọrin. ń gbẹ̀yìn lẹ́yìn rẹ̀ ni. òun mo fi wá wò pé irú iṣẹ́ rárá àdá wo nu ọba kẹ̀sì máa wo kì í ṣe pé ọgá ọgá rẹ̀ mú orin kankan kọ o ọpọlọ ọkọ mi ní lóko ọkọ mi ní kọrin sétí rẹ̀ ti ń kọ́ ta o so wọ́n yẹ kó ga rẹ̀ kó máa padúró owó gbàm kó máa kó lọlé kó má tẹ̀lé fọ́kọ mi tó sì mọ̀ pé níyàwó nílé bàbá ẹ̀dá ọ̀pẹ sàánù mi ẹ̀rà ń kalẹ̀ mo fẹ́ kọ́kọ mi ó máa kọrin kó máa kọrin kí gbogbo aráàlú mọ̀ pé ah Àlàní ń kọrin kọ́kọ́ ga rẹ̀ gan kó padà wá kọ́sẹ́ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni bí mo ti fẹ́nu bàbá mo fẹ́ kọ́kọ mi dolókìkì kì í ṣe pé kó máa kọrin lásán bó bá ti ń kọ́kọ́ máa gbówó ta bua owó ta bua owó gangan mo fẹ́ kọ́kọ́ mi máa gbé wálé ọbẹ̀ dọ́pẹ́ sànú mi. ẹyin ọ̀rọ̀ rẹ yé mi níbi tó ọ̀sán dé ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ àmọ́ síbẹ̀síbẹ̀ náà a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ọkọ rẹ torí ohun tó rí rẹ báyé lọ́dọ̀ mọ́ torí a gbọ́dọ̀ fi ògbó orí fífá káwé káwé ṣe ògùn làpálàpá àmọ́ tẹ́lẹ̀dá rẹ̀ bá rọ̀ mọ́ iṣẹ́ náà là á ṣe fún tó yọ wọ́n mà tiẹ̀ dá ṣe bí wọ òun wá oríire fún ọkọ rẹ ni obìnrin míì tó bá dé hàn yín báyìí yóò pé ọkọ òun yàn lé o ẹ bá mi gba nǹkan ọmọkùnrin rẹ o ẹyàn ọkọ mi ti kinní kan o ẹ bá mi gbójú ẹkún rẹ o náà ní ẹ àmọ́ òun náà dà fún ọ. ó bá sórí orí ó kàn mí. tó ẹ̀yin kí ló kọ ọkọ rẹ. Àlàní Fàdákà. Àlàní Fàdákà Àlàní Fàdákà. tó ẹ tẹ dákin tó rà ẹ tẹ tuntun tó tẹ. omi ṣe sukutu omi gànà méjì ọ̀nà ṣe sukutu ọ̀nà gómi méjì àtomi àtọ̀nà ọkùnrin àwọn sí mẹ́rin mẹ́rin. adébá fún aláramojú èyí tí ó joyè nílé bàbá rẹ. <sighs> ọkọ rẹ ti dolówó àti rọ́nà àbáyọ fọkọ rẹ. Ah, ẹ ṣeun bàbá. ó rí ọ̀nà àbáyọ tí mo rí fọkọ rẹ yìí ọ̀nà àbáyọ tó dáa ni ó sì tún léwu lágbàá díẹ̀ ah. kódà gan tó o bá gbọ́ ìní ò ní fẹ́ kọ́kọ́ rẹ̀ ṣe. ẹ bàbá ń ṣe fún un gbogbo gbogbo ohun ewu tó bá bọ àánú rẹ ṣàlàyé fún mi ń ṣe èmi ní ṣe kọkọ mi. ẹ kì í ṣe ewu tó lágbára náà bí ẹ ṣe pé ìkìlọ̀ tó bá ti gbọ́ kìlọ̀kìlọ̀ wà ń bẹ̀ torí pé bá a bá parí àjò yìí tán tá a bá ṣe gbogbo ẹ̀ tán ọkọ rẹ̀ yóò di ọkùnrin àgbáyé ah. yóò máa kọrin káàkiri yóò dolówó yóò dọlọ́lá ọ̀ wá kò sí bí ẹ ṣe lè máa kọrin tó ẹ gbọ́dọ̀ kọrin ju bí aago bíi mọ́kànlá kẹ́ẹ̀pẹ́ ń ta ju aago mọ́kànlá lọ torí tọkọ rẹ̀ bá ti ń kọrin ojú ayé tán bẹ́ẹ̀ ni ó máa lọ kọ tọ̀run yóò máa kọ lágbede méjì ayé òun ọ̀run. Ah, ah, ọkọ mi ò máa kọrin lọ́hùn. ṣé kìí ṣe pọkọ mi ò kú. kò lè kú ọ̀rọ̀ kó fi ṣe ń kọ lágbede méjì ayé òun ọ̀run gbogbo àwọn àgbáyé ah, gbogbo àwọn ìràwọ̀ ìràwọ̀ ìràwọ̀ tí ń bẹ lálẹ́ di ọ̀run gbogbo orin wọn máa gbọ́ wọ́n sì máa fọwọ́ dà sílé ayé fún. ẹ bó bá ti jẹ́ èèyàn sẹ́rí bàbá bẹ́ẹ̀ tí ń wò mí hmm. ọmọdé ni mí àìrówó mú wálé ọkọ mi tí ò fi tọ́jú mi ló jẹ́ ń dàbá arúgbó báyìí àmọ́ bó bá ti jẹ́ ohun tí a ṣe tí ò ní léwu ni. kò sí nǹkan kan bẹ́ẹ̀ tọ́ ọ bá ti gbìyànjú tó ṣe fọ́kọ rẹ wo ẹ ti dán lọ́la ẹ ti dán lọ́la wo ti wọ ẹ wo ní ìsín ìwọ náà yọ gbẹ̀ngbẹ̀ bí ẹ̀fọ́ etí dò yìí fọkàn ara rẹ balẹ̀ ẹ̀yìn ọ̀wá gbọ́ ẹ̀yìn ọ̀ tọ́jú ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún méjì ni ọ̀nà. ẹgbẹ̀rún méjì hmm. ẹ ẹ bàbá ẹ ṣé bí n bá ti kẹ́gbẹ̀rún méjì mú wa hmm. ọkọ mi ò lówó yóò sì máa kọrin tí gbogbo ayé ò mọ̀. Ah, ah, bébí mi mọ sọ fún ọ <laughs> bébí mi mọ sọ fún ọ kò sí wàhálà tó bá ti mú ẹgbẹ̀rún méjì wá ó parí eh. ọkọ rẹ̀ ó dolo yọ̀dọ̀ lọ́la bá ti parí sí ọ̀hún ó parí rùn eh. bẹ́ẹ̀ ni. ẹgbẹ̀rún méjì oh. ní ìwà bàbá mi bí ìbáyín lérò lé ọ̀la. n bò ní lọ n ò rí ibì kan n kò wá lọ́la àmọ́ ṣébi bá lè kówó wa ọkọ mi ò mọ kọrin tí gbogbo ayé ò mọ̀ kò jù bá ń lọ kò jù bá ń lọ ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún méjì ni ọkọ mi ò lówó yóò sì mọ kọrin bẹ́ẹ̀ mo sọ fún ọ. ògbésẹ̀ ní sáwọ́ ògbésẹ̀ òwòsẹ̀ ní sáwọ́ òwòsẹ̀. ẹrù ìṣẹ̀ṣẹ̀ àwọn elébọ́lọ́ àfìmọ́lẹ̀ bora bí aṣọ àdó lórí adé ìgbé òlóró ìrẹ̀lẹ̀kẹ̀ tó ògbésẹ̀ ní sáwọ́ ògbésẹ̀ òwòsẹ̀ ní sáwọ́ òwòsẹ̀ àwọn náà fi ẹyin kí ló rúkọ ọkọ rẹ. alani Fàdákà ni. alani Fàdákà. Fàdákà mo pè é lónìí kan wá jẹ́ mi níhò tèmi torí jọ́ tá a bá pé gúnlegún já ọjọ́ tá a bá korò ń lòrò ó gbọ̀nà gbogbo ọ̀rọ̀ tẹ́gùn bá ti sọ báyìí òhò ti di olówó ti di ọlọ́lá ti di ọlọ́lá ti di olórin àkọlà àkọlówólówó àkọbímọlẹ́mọ àkọkọlẹ́mọlẹ́ ẹyin ọkọ èmi jùmọ̀kẹ́ mo fẹ́ kó o kọrin kó o lókìkí kí gbogbo ayé máa gbórúkọ rẹ káàkiri kí wá sókìkí lásán nìkan o bó o bá ti kọrin báyìí owó tabua tabua tabua báyìí nìkan máa ná lé ẹ lórí àlàní fàdákà ọkọ mi gbogbo bí bá fẹ́ kó o lókìkí dé lónìí ni kò ti bẹ̀rẹ̀ sí mọ́ ní débẹ̀ orin rẹ bó bá sì ń kọ́ báyìí kó máa dùn létí àwọn ọmọ aráyé mi bẹ́ẹ̀ ni bàbá. ẹyin èyí ẹ̀ ayé bá wí ilẹ̀ gbà ó sì rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹyin ìwà gbọ́ ìkìlọ̀ Hmm, wọ́n nígbà tó gún kó fẹ́ ọ̀rọ̀ lọ́tẹ́lẹ̀ bẹ̀ nígbà tó gún òsì ní kó fẹ́ mọ́ ọ̀rọ̀ náà lọ́tẹ́lẹ̀ bẹ̀ wá gbọ́ gẹ́gẹ́ bí ìkìlọ̀ tí mo ti ṣe fún un wọ́n náà mọ̀ pé kò sí bí ọkọ rẹ̀ ṣe lè ṣiṣẹ́ tó ń ta tí ó kọrin kọrin kọrin kọrin ń ta ó mọ̀ pé ó lórin tí tí ó tún kọ nílé o tí ó kọ lóru. bẹ́ẹ̀ ni bàbá. ọ láwọn tí ó kọrin fún lóru tí ó sì gbọ́dọ̀ má ṣe. bẹ́ẹ̀ ni bàbá bàbá ṣebí kásá má ti gba eré alẹ́. n ò pé ẹ má gbèrè alẹ́ o ẹ lè gbèrè alẹ́ ẹ lè ṣe di aago mẹ́sàn-án ẹ lè ṣe di mẹ́wàá ẹ lè ṣe é di mọ́kànlá àmọ́ ẹ gbọ́dọ̀ gbàgbé èyí tó yẹ kẹ́ ẹ ṣe ní alátago méjìlá lọ. Eh, bàbá eyín ò lé ẹ fọkàn yín balẹ̀ kásá ti má ṣeré ń tamọ́jú ni eh. eyín ò lé bàbá ẹ dáhùn dá mi lọ́kọ̀ mi ni. ẹ bá ti gbọ́ kìlọ̀ ọ ti parí lọkọ̀ rẹ bá lọ́dọ̀ lọ́lálódò lókìkí. ẹ ṣe bàbá ẹ ṣe àmàrí yín bá. ẹyin wàá gbọ́ òun ní bójú bá yọjú kó wọn máa yẹ ọ. eyín ò yé mi eh, bàbá. jẹ́ kó yé ẹ̀yin náà mọ̀rọ̀ ọmọ tí mo jẹ́ bàbá fọkàn yín balẹ̀ ẹ wò obìnrin bí ó ti gbòòrè <laughs> ẹsẹ̀ bàbá ẹsẹ̀ pẹ́ fún mi. ẹ ọ̀rẹ́ mo ṣe hà èrè bó ò tiẹ̀ rí mi mo mọ̀ pé ọmọ ọgbọ́ gbogbo ní tí sọ àbí hmm. ọ̀ lẹ́bi àwọn ọ̀sẹ̀ lẹ́bi kọ̀sẹ́sẹ̀ nínú kóbìnrin kọ́ sáré àti làfọ́kọ́ rẹ̀ àmọ́ eré àsápajúdé ọbẹ̀ yín ọmọ ọ̀sìn yìí jẹ́ bẹ́ẹ̀ bá ti rí ilé babaláwo kẹ́ ẹ ní kí wọ́n bá yín wó oògùn òkìkí ẹ babaláwo sọ fún yín àmọ́ ẹ̀yin lẹ́ẹ̀kọ́ tí ọ̀pọ̀ yín sẹ́bọ̀ torí gbogbo ń tọ́ wà nídìí ọ̀rọ̀ ni babaláwo ti ṣàlàyé fún ọ àbí ọmọ pa ìwọ̀n ẹ̀rọ bàbá wọ́n ṣàlàyé fún mi ìfẹ́ mo ní sọ́kọ mi. Ah, èmi mọ̀ pé bọ́ọ̀ tiẹ̀ parọ́ fún mi gbogbo ẹni kẹrẹkẹtẹ níwájú tèmi ọ̀bọ̀ àmọ́ ọ̀kánjú àdìyẹ pàápàá ọ̀nbẹ lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ló jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí ó rí rúdurùdu díẹ̀ ń tọkọ rẹ̀ torí pé àkóbá ńlá lọ pàfọ́kọ rẹ̀ o ṣe lóore o fún lóúnjẹ o sì fẹ́ gbàtì ìmọ̀ pé bó ti rí rè. àìwá mọ bí ó ti rí ìrè tó wá rí bẹ́ẹ̀ lọ fi wá jẹ́ pé tọkọ rẹ díẹ̀ ni o ara ọkọ rẹ ò yá o bàbá rọpọ̀lọpọ̀ owó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ètùtù tá a bá fi gbáǹdì àmọ́ tìyẹ sáré dájú pé ìríran rẹ ọ̀rọ̀ tó padà ríran. bàbá bàbá bàbá jẹ́ bàbá ẹ̀wọ̀ bàbá bàbá ei tó ti tó kó mọ̀ gbèrè ṣubú jàre ó ti tó. àmì mo kọ́ ọ́ mo ti kọ́ mọ̀ jẹ́ pé wọ́n farabalẹ̀ farabalẹ̀. Eh, eh, eh, ẹ wo ẹ wo bàbá ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run ẹ má jẹ́ kojú ó ti tó sí àkà ẹjọ torí Ọlọ́run bàbá ẹ má jẹ́ kojú tì mí nítorí mo ti ròyìn fún ọlọ́pọ̀lọpọ̀ kí n tó gbé wọn wá bí ẹjọ torí Ọlọ́run bàbá ẹ nígbà tẹ ní ara ọkọ máa yá ojú tòun ṣe kò ní láàánú. bí wọ́n ti ròyìn mi àwọn onílùú ìwọ̀n ìparọ́ wá wò mí hmm? wọ́n sọ pé òun àrídájú kò sí lọ́dọ̀ tèmi ọ̀dà bẹ̀rẹ̀ bá wa lè padà lọ sọ́dọ̀ babaláwo tó bá ṣe nǹkan àbáyọ ah. lè wà ah. àmọ́ ọkọ rẹ̀ ọ̀nà ah. àbáyọ wà fọkọ rẹ̀ ọ̀rọ̀ mi bọ́ ti jẹ́ nù. ẹ eh, ẹ eh, eh, bàbá ẹ bàbá ẹ lọ́pẹ́ ẹ lọ́pẹ́ sáré. someday.